ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله وشكرت الله سبحانه وتعالى بيتي وفي عنوره وفي سواكم وفي دعا قد أسيجك وإليه ọjọ́ kẹta nínú oṣù ọ̀rẹ́ ọ̀hún ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì sálámù aláìkùm wa rahmatullahi wa barakatuh. pẹ̀lú àánú ọlọ́run nínú kìtàbí al-adab al-mufrad lil-imam rahimahullah ta'ala eléyìí tí máa ń kà ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ìjọ ọ̀nà tí a dé òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún àti mọ́kànlá báàbò mọ́nlámiyẹ́gẹ́dẹ́ lòmùkẹ́ afẹ́átá balùwẹ̀dẹ̀ ọ̀húnlá ẹni tí ò bá rí àlùmùkáfà orí wọn tí ó kú dá àdápadà dáadáa hmm? wọ́n ṣe dáadáa fún ọ̀wá rí ohun tí ó fi ṣe àdápadà yẹn fàlẹ́rì ọ̀húnlá kó yá ṣàdúrà fẹ́ni tó ṣe dáadáa fún yẹn àdápadà náà nìyẹn ẹ̀rí pa àwọn ọ̀rọ̀ tá a ti sọ tẹ́lẹ̀ a sọ fún wa nípa wípé bí èèyàn bá ṣe dáadáa fún yẹn kéèyàn wọ́nà kó o lè yóò ṣe ṣe àdápadà dáadáa. ẹ̀rì bá fẹ́ kọ́lọ́wọ́n wa sùnmọ́nà ọ̀tá lánàá sọ wípé hal jazaahu li ihsan illa li ihsan. jẹ́ nǹkan míì wà tó máa jẹ́ sẹ́n fún dáadáa téèyàn bá ti ju borí dáadáa náà gbà lọ. ẹ̀rì téèyàn bá wá rí dáadáa ṣe nínú àwọn kẹta ti wí tẹ́lẹ̀ kéèyàn yẹn nìyẹn kéèyàn bá ti yìn ó ti dúpẹ́ náà nìyẹn ṣùgbọ́n tí yẹn bá ṣe bẹ́ẹ̀ tó pa á mọ́ ọ̀yà aláìmoore eléyìí làwọn kẹta ti sọ tẹ́lẹ̀ báàbù táwa fẹ́ mú lónìí wọlé pé man lam yajidil mukafa'ata ẹni tí ò bá rí wọn tí ó fi ṣe dáadáa tí ó fi ṣẹ̀ṣẹ̀ dáadáa fal yad'u la wọ́n yà àdúrà fẹ́ni tó ṣe dáadáa fún. wọ́n ní hadathana Musa bunu Ismaila. hadathana Musa bunu Ismail. قال حدثنا عماد بن سلمة عين عندك حا عندنا قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن المهاجرين قالوا يا رسول الله ذهب الأنصار بالأجر كله قال لا ما دعوتم الله لكم وأثنيتم عليكم به موسى بن إسماعيل ọba wa sọ̀rọ̀ ó ní hamad ibùdó sálámà ó sọ fún wa yìí kọ́ wá látọ̀dọ̀ sábìt sábìt náà tó ló ń gbẹ́gbà wọ́ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ anes bin Malik radiyallahu ta'ala anhu wa arda wọn ni anali muhajirin wọn ni sẹ́yìn láwọn ẹni tó ń sìnrìn àjò pẹ̀lú ànábì láti Mẹ́kà radiyallahu ta'ala anhum qalu wọn ni wọn sọ báyìí pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run dáhàbẹ̀lẹ̀ ansọ́rù bẹ̀lẹ̀ àjèrè kọ́lẹ̀ àwọn ansor ìyẹn àwọn ẹni tí wọ́n gbà nẹ́bì lálejò ní Mọ̀dínà àtàwọn sọ̀hábà rẹ̀ ń jọ yẹn wọ́n ènìyàn máa ti kó gbogbo ẹ̀sẹ̀ yẹn yẹn lọ kọ́ọ̀lẹ́lá ànábì ní kò rí bẹ́ẹ̀ o ẹ̀rí mọ́ọ̀dà àwòsùnmùlọ́hà lẹ́hùn tẹ́yìn bá fi ń ṣàdúrà fún wọn wá àfúnẹ́yìn tún àlẹ́ yìí ń bẹ́ẹ̀. tẹ́lẹ̀ ń fi yìn fún wọn pẹ̀lú ohun tí wọ́n ṣe nínú dáadáa wọn ò kó gbogbo ẹ̀sán lọ. níbẹ̀ ni ó ti máa yẹ wáyé pé àdùá wọ́n sànà olùhásán kéèyàn máa ṣàdúà kéèyàn dẹ̀ sì máa sọ dáadáa nípa èèyàn khairu wasilatin li irja'i thawab. òun gan ló lóore jù àtẹ̀gùn téèyàn máa fi ń dẹ̀sìn padà. وإعادة الحسنات إلى الداعي òun kẹlẹ̀ yẹn dẹ̀sì máa fi dá dáadáa padà ìlà dáàì sọ́dọ̀ dání o sọ́dọ̀ ájì àdápadà dáadáa fẹ́ni tó ṣàdúrà yìí. wọ́n fi já sí pé báàbá rí wọn fi sẹ̀sán báàbá ti ṣàdúrà ìyẹn náà ti mú. ẹ̀rí pé a tún fi yẹn kún nìyẹn bàbá fi yìn fún tọ̀ èèyàn sẹ̀sẹ̀ dáadáa nìyẹn bíyẹn bá tún bẹ lọ́hùn fún tọ̀ lórí dáadáa tó ṣe fún yẹn téèyàn rí mu jà àárọ̀ rẹ̀ ní dáadáa èèyàn ti sẹ̀sẹ̀ dáadáa náà nìyẹn. ẹnu ọ̀nà míì tún nìyẹn ní báàbò mọ́nlẹ́m yẹ́sùkúrì nẹ́ẹ̀sà ojú ọ̀nà ti sọ wípé ẹni tí ó dúpẹ́ fọlọ́hùn àbí tí ó dúpẹ́ fún yẹn ẹ̀ ẹni ó fi hàn wípé bá a ti ń sọ pé fọlọ́hùn ọba sùpáìnà ọ̀tá lórí àwọn ìdẹ̀ra èyí tó lọ́wọ́ bá ti fún àyè tó hàn àti èyí tó pamọ́ ìdẹ̀ra ti yẹn náà tó hàn a máa ma sọ pé lórí ẹ̀ o ẹ̀rí wọn ni ni musa bin ismail òun náà ló tún sọ̀rọ̀ hadithi. قال حدثنا الربيع بن مسلم قال حدثنا محمد بن زياد عن ابي هريره عن عن النبي صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس أنا موسى بن إسماعيل أنا ربيع بن مسلم أصف وعيف محمد بن زياد إلى رأي ولا تدع أبي هريرة رضي الله تعالى عنه أنا لا تدع النبي صلى أبو هريرة تقول ولا تدع النبي صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم. لا يشكر الله kò ní sọpẹ́ fọlọ́n man la yashkuru nasa ẹni tí ẹ bá dúpẹ́ fún yẹn ẹ̀rí kò ní sọpẹ́ fọlọ́n ẹni tí ẹ bá fún yẹn. hadithi yìí agbóyè dáàmú bẹ́ẹ̀ wò ni pé man kana fi tab'ihi ẹni tó bá rí pé àdámọ́ rẹ̀. òun ni kufranu ni'matin nas kí si ṣe dẹ̀ra fún kéèyàn kan ṣe dáadáa kan fún kọ́dẹ̀ máa fojú rẹ̀ gbolẹ̀ kọ́ má dúpẹ́ fún àtàyè sọpẹ́ fún dáadáa ẹni tó bá yẹ pé ṣe sí ẹ̀ nìyẹn ẹ̀rí ajá sí tá a lájà kò ní yóò ma yé wa mẹ́rin pé ọlọ́run ọba subhanahu wa ta'ala la yakbalu la yaqbalu bá dú ọlọ́run ò gbà lórí dáadáa rẹ̀ tó ṣe sí nígbà tó bá ẹ̀rí tọ́fi já sí wípé ẹni tí ọba dúpẹ́ fún àbí ẹni tí ọba dúpẹ́ fún yẹn yìí lọ́dájú náà ni pé kò ní dúpẹ́ fọlọ́run ọba sùhánù kára tó fi padà lọ di kẹ̀bí rọ́tùbí nkàrà ìrìn ìrùnà sọ́mọ àwọn obìnrin ẹni pa nẹ́bí sallallahu alaihi wasallam ó ní wọ́n fi náà hàn mí ẹni pa nẹ́bí wọ́ o. sallallahu alayhi wa fi hàn òun wá rí pé dá àwọn ẹni tó wà nù ní obìnrin ni wọn. gàtà wa sọ̀rọ̀ yẹn fáwọn obìnrin wọ́n á béèrè pé kí làwọn ọjà kò nù là á ṣe ṣe ká sọ pé ò ṣe yìí náà ni ẹ̀rí ọlọ́run ò lè gba obìnrin ọ̀hún lẹ́rú tó ọ̀pẹ o ṣe náà ni láàmì sọ pé ṣẹ̀rẹ́ ò ní ká má ṣàwàdà ànábì náà má ń ṣàwàdà ṣùgbọ́n àwàdà rẹ̀ òdodo ló máa mú àwọn mí ò ní àwọn obìnrin lé làwọn wọn máa ọkọ nílẹ̀ wọn máa pera ẹ̀yin tẹ̀ sí nǹkankan yẹ lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín ó sì lóhun sáwàdà náà ìyẹn máa fi bàjẹ́ sáwàdà sọ nípa bẹ́ẹ̀ àlùsọ sọlá ní kìkì dáhùn tóun bá nu náà tó pọ̀ jù obìnrin ni wọ́n wọ́n á bẹ̀rẹ̀ pé kí lọ́n ti ní kò fúlọ́ọ̀nù láṣẹ ọ́ tọkọ bá fi gbogbo lẹ́lẹ̀ yìí ti dáadáa fún tọ́wọ́ tún ní ìdí lọ́dọ̀ rẹ̀ tọwọ́ rẹ̀ ò tí ì bà ó sì kankan náà. gbogbo nǹkan kádẹ́sì má gbàgbé gẹ́gẹ́ bí afáwa Shamsuddin الدين، hafiz الذهبي، ni wọ́n ti ṣe wá ní nfààní rẹ̀ yìí pé tába fẹ́ mọ inú àlìkàbá yìí rò wọn tába fẹ́ mọ ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ nílá ìyẹn máa máa mọ̀ nítorí bá ti ní wàhídù nínú ẹ̀ṣẹ̀ nílá nínú àwọn nǹkan tí ìyẹn máa fi mọ̀ nìyẹn àbá nẹ́bí sọ pé lẹ́yìn sàmìnà ìlérí wà ń bẹ ìlérí wà ń bẹ bí kí wọ́n sọ pé iná lẹ́nìkan wà.

nítorí ìbá ṣẹ̀ṣẹ̀ nílá èèyàn ò lè wà nù náà nítorí ẹ̀ sọlẹ̀ yẹn fi gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ẹ̀rí ọlọ́lọ́run ọba subhanahu wa ta'ala kò ní gba ọpẹ́ ẹrú lórí dáadáa tó bá ṣe fún tó bá jásí pẹ́rú yẹn dúpẹ́ táwọn yẹn bá ṣe dáadáa fún torí yẹn lọ́kọ́kọ́ rí yìí lọ́dẹ̀ ṣe dáadáa fún ni ọ̀sẹ̀ kò dúpẹ́ rẹ̀ ọlọ́run tí orí mi bá bí àwòlá òun ni kọ́ má dúpẹ́ lé yẹn. ẹ̀rẹ̀ tọ́sí pa àti túnjọ wà. ẹ wá rí tí wọ́n tún kọ sábẹ́ ọ̀rọ̀ yìí kò ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tá ń kọ́ lọ́wọ́ bóyá ó kó sí wọn lọ́wọ́ ni wọ́n fi kọ́. kátẹ̀ ní arínú àwọn àfáàwá tí ni. kò ní àlàkọ pẹ̀lú nǹkan tá à ń kọ́ lọ́wọ́ kí ni hadith wọn ni musa bin ismail. حدثنا موسى بن إسماعيل قال حدثنا الربيع بن مسلم قال حدثنا محمد بن زياد عن أبي عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى للنفس اخرجي قالت la àkùrùjù ìlà dàríà. ọ̀ ẹ́ rí i pé kò ṣe déédéé rẹ̀ ń tòótọ́ fáyìn náà lọ́gbà àwọn ọlọ́wọ́ sọ̀dọ̀ àbí ìgbéró ọjà lọ́ọ̀tà lánàá fáwọn nẹ́bí sọ pé sọ pé jáde jáde ẹ̀mí ọ̀ sọ pé mi jáde ilẹ̀ ha àyàfi tí ó sì kí ni ni pé tí ò ní nífẹ̀ẹ́ tó máa jẹ nípa. bí bọ́ọ̀mù ṣe máa jáde nìyẹn nípa bẹ́ẹ̀ mi ṣe bá ara tán ẹ̀mí àtara hmm. ẹ̀rí pé wọ́n jọ bára wọn mu etí ẹ̀mí ọba fi jáde lára ẹ̀mí dẹrùn wọn lè dísà lọ́wọ́n nígbà pé alimọ́mìn yẹ̀mú tó bí arọ́kẹ́lẹ́jẹ́bí pé onígbàgbọ́ òdodo tí ọba jáde láyé báyìí á jáde láyé pẹ̀lú pé ẹni dáhùn ọ̀pẹ nìyí nígbàgbọ́ ní kó oògùn máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ níwájú rẹ̀ báyìí ẹ̀rí bá nẹ́bí ṣe já nẹ́bí ọlọ́run tó òun gán dìídì sọ ńgbà tó dá tuntun yẹn pé iná lè lè máa ó sí kàkàrà pé ikú gẹ́gẹ́ alára ó ní kíni o ó ní ìwúrin ra tẹ̀ ẹ lọ́jọ́ wa ní sọ́tún sọ́ọ́ àbí ọjà àti sakaratul maut ìwọ́n ríra kú ó dé záàlì kàmá fún tàbí eléyìí gan ni wọn tí wọn fi tó ń sá fún tẹ́lẹ̀ wọn dàrí nínú àwọn àfáàdọ yìí pé ó sì Ọlọ́run ṣe tàhájùdù ni áyà yẹn lọkàtílẹ fi mọ kásùbà fi tó bá ti ń sunkún gbúrúgbú lórí ẹ lórí ìdòwò tí ẹ ti ẹmí ẹ ti lọ yẹn yẹn nǹkan ẹyọkẹ ti ń pariwo nìyẹn tó fi pariwo gbó lásìkò súnmọ́ ìbí tó ọlọ́wọ́n ọba àlekẹ́lá máa sọ fẹ́mi pé kó jáde tọ́ba tásìkò tó yẹ kó jáde ẹ̀mí ò ní àní jáde àfi àní tipátipá ló máa máa fi jáde kí ló fà á nítorí ìbárẹ́pọ̀ tí wọ́n ti jọ rí àkàrà ẹ rí i pé kò ṣe déédéé nǹkan tí à ń kà lọ́wọ́ ń tòótọ́ ẹ wá rí báàbù mi ta fẹ́ mú yìí ọgọ́rùn kan lé mẹ́tàlá ní báàbù ma'unatu rajuli akhahu eléyìí tó fẹ́ sọ nípa pé ìyẹn máa ń rẹ ni lọ́wọ́ ni àjọ máa ń kúnra wa lọ́wọ́ ni ẹni tó bá lágbára ọrìn ọ̀lẹ́ lọ́wọ́ ẹni ọba ní kọfálà ìní ẹni tó bá ní kókólókò ẹ̀rí ọ̀nà Ismail ibn Abi Uwais. حدثنا إسماعيل بن أويس قال حدثنا حدثني عبد الرحمن بن أبي زناد عن أبي عن عروة عن أبي مراوح عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم قيل أي العمل أي الأعمال خير قال إيمان بالله وجهاد في سبيله قيل أنا إسماعيل بن أبي هويس ọsọ fún wa yìí pé abdulrahman bin abi zinad ọlọ́wà látọ̀dọ̀ bàbá ẹ̀ látọ̀dọ̀ anruwa bin abi murawih látọ̀dọ̀ abi zar radiyallahu ta'ala anhu látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam abuzari sọ pàdé sinú ẹ̀ wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n ṣèbéèrè kan lọ́dọ̀ anabi ni pé ayul a'mali khayr gbogbo iṣẹ́ dáadáa náà lọ da ṣùgbọ́n èwo ló lóore jù nínú àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe ànábì ní alákọ̀ọ́kọ́ tó lóore jù ìmọ̀ọ́nù billah ìnígbàgbọ́ sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kágbà òjò òdì ìyá rẹ̀ ike ọba ti ń bẹ kásìgbà pé adẹ́dà kágbà pé ẹni tó ní kápá kágbà pé òun ní ń darí àlámọ̀ rẹ̀. kágbà pé àṣeyẹwò ní gbogbo ayé òun ní ń pèsè fún yẹn àti kóhùn gẹ́gẹ́ lọ́wọ́ jọ tí ó gba àwọn nǹkan yìí dábàá ti fi rinlẹ̀ fọlọ́hún kan káwá gbà ìgbẹ́ tó ṣe gbogbo àwọn nǹkan yìí tó ti jọ sí. ìkejì àwọn sọ pé wọ́n jihadun òun ní kéèyàn ni tún wá bí àbùláhà sámánà wà ànfàṣùhà ẹ̀ńdà àlè. wọ́n tún wá bí ànábì léèrè yìí fi ọ̀dà tá a bá wá fẹ́ sẹ́rú dọ́mọ a fẹ́ sẹ́rú dọ́mọ o èwo lọ́lọ́lá jùlọ nínú pa a fẹ́ sẹ́rú dọ́mọ wọ́n lè ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àbùláhà èyí tó wọ rẹ̀ bá wọ́n jù ní ẹrú kan ni. lórí ipá sọ ọdọmọlúàbí bóyá mú káátábù ní lọ́dọ̀ ọ̀gá rẹ ẹ̀wọ̀n bíi kéèyàn máa tẹrin rẹ̀ làwọn náà máa ń tà wọn àwọn sọ yìí pé ẹrú yìí o ẹni tí ó bára fifty thousand ni omi bá o ẹni tí ó hundred thousand ni ẹrú tó wá lóore jù gba aládá tó pọ̀ jù téèyàn bá sọ dọmọ òun lè tó wọ ẹ̀kọ́ wà á ń fa

n'ọba wọ́n bá dẹ̀ fẹ́ sìnkú àná alànà ni ó lè jó bíi tó tún fẹ́ àná rẹ̀ tó wù yìí ìyẹn tí ìyá rẹ̀ kú ni ó ti kọ́ lẹ̀ tipẹ́ o subhanallah ẹnì kan tó sọnù fáwọn Yorùbá ọ̀pọ̀ jù tó ti kú lọ́dọ̀ ẹ̀ tí èsì ìyàwó mọ́ ìyàwó ìyàwó ni o wọn ló máa kọlu ra wọn ó lè ọkọ̀ alẹ́ lọ́wọ́ ó ti wà lọ́dọ̀ ọkọ̀ àárọ̀ tẹ́lẹ̀ ọkọ̀ àárọ̀ máa mú wa.

eléyìí ni ọ̀nà ni apà bẹ́ẹ̀ ni ẹran eléyà ìbáàdà ni téèyàn fi súnmọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun dẹ̀ ní àlàyé ayé àtọ́wà ní suratul an'am yẹn ọlọ́run ní káná fi sọ fún àlẹ́ ọmọ inna salati wa nusuki wa mahyaya wa mamatiya lillahi rabbil alamin. ìlànà salati irun tí mò wọn ló kí ayé dẹbí hàtì ẹran mi tí mò ń dúró tí mo fi ń ṣèjọsìn o bóyá ti hajj ni àbí ti ẹ ni àbí ẹran ẹlẹ́yà ni torí náà síkà náà lẹ́ran ẹran ni kájà ní gbogbo àwọn ìjọsìn wọ̀nyí ládàá bí ẹ bá lè pa ẹran fọmọ ẹ òun náà ti ó ti ra nǹkan lẹ̀ fún rẹ nìyẹn tọ́lọ́mọdé yẹn bá ẹran fún ẹ̀ níjọ́ àpẹẹrẹ ṣùgbọ́n a fẹ́ sọ súnẹ́ lásán ni à súnẹ́ òun rẹ̀ ló tún lò ó ṣe mọ́ yẹn yẹn. ọlọ́run nígbà nẹ́bí sọ pé ìnìyẹ sọ̀lẹ́ àti dádájú irun mi wọ́n ní sùn kìyà ní àti ẹran tí màá dún bò mí o ń fi ṣèjọsìn. wọ́n màmá ọ̀tì àbí wọ́n màá yáyà ìgbésí ayé mi o wọ́n màmá ọ̀tì ìlà àni àmọ̀ tí màá fi kú. lillahi rabbil alamin ọlọ́run ti rìn gbogbo àgbà ńlá ayé lónìí ọ̀bìdá ìlẹ̀ka omeru irun tí wọ́n pa mí láti rẹ̀ ni wàá ní awwalul muslimin. káàbà sọ wípé nìkan gbà fọlọ́run èmi là kọ́kọ́ ẹni tó gbà fọlọ́run. tó nípa bẹ́ẹ̀ hadith yìí ń bi dá kéwúdé yìí ń la afáàtún máa fi ń sẹ̀rí. kẹ́kà tiẹ̀ lágbo náà ní <coughs> fọlọ́run bá kẹ́yìn dé bẹ́ẹ̀. <coughs> ó lè ràgó one hundred fifty thousand. kò sí ìsirafu ìyànà ìbáàdà ìjọsìn ni tó máa fi rí ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ẹ bá dẹ̀ bẹ fẹ́ dúró lórí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n tó gbé àmì bí káwùsù lọ́lọ́run ní kí Ibrahim pa lówó fún jọ yẹn wọn bá ta ní one fifty kí ẹ sọ pé màálù téèyàn ń jìrà téèyàn òkè èyí tó ń sì rinlẹ̀ ọ̀dọ̀ àwọn àfáà ni pé èyí téèyàn máa dápa ńlọ́lọ́lá owó rẹ̀ ọba àpọ̀jù bẹ́ẹ̀ lọ tẹ̀lé aláìkíláàfin bẹ́ẹ̀ nà lórí pé wòlá tún sá kọ̀kọ́ kájà ní àwọn ọmọ ilé kíyà èyí tí àwa là ń lo bíbáyà àwọn sọ pé gáskíá ẹ̀ agbóni òun lẹ́rìn ẹ̀ máa dòjò àti pé njọ́ kìíní àná ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run sọ pé wọ́n fàtà ìnáyà kò bìdí bùhín azim ìtumọ̀ rẹ̀ ní kápsìn azim bìdí bùhín azim àyè káps pé agbóni ńlá ni àti pé àdìsù anẹ́sù tí ó ní tó yà nẹ́bi sọ pé kíyà wáyé àbí màálù lọ́wọ́ à ń bẹ̀ àgbò lọ́wọ́ à ń bẹ̀ wọ́n á ní wọ́n ń tàgbò ní one hundred fifty thousand èèyàn rà náà tó hadith yìí ni wọ́n máa ń lò pé fa ayò rẹ̀kọ́ bí àkùgọ́lù ìṣẹ́rúdọ́mọ̀ olólọ́lá jùlọ wọ́n là nẹ́bi sọ pé àwòláhà sámẹ́nà òun lè tówó rẹ̀ bá pọ̀ jù wá àǹfàṣù ha ẹ̀ńdà àhìlẹ́hà ó dẹ̀ sì tún wọ́n lọ́dọ̀ dání o lọ́dọ̀ àwọn ẹni tó ní. ẹ̀rí oníbèrè yẹn ọ̀dákẹ́ ọ ọba tún béèrè béèrè. afọwọ́ ayọ̀tà ilẹ̀ ọ̀sẹ̀fẹ̀rẹ̀ bá a dọ̀ ní ọ̀n wàtò ìyẹn ní ọ̀sọ̀ gbọ́ ìyá ọwọ́ tẹ̀sán náà Ma lè. máa kà á lẹ́ẹ̀kan máa kà á nínú àwọn. wọ́n ní bá a tí n àlẹ́bí ni fọ̀tò ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀yà ajá sí wípé ẹni tí nǹkan rẹ̀ bá fẹ́ ráre nítorí àìní rẹ̀ lọ́wọ́ ẹ̀rí ẹni tí nǹkan rẹ̀ fẹ́ ráre nítorí àìní lónítọ̀hún lọ́wọ́ àbí nítorí pé mọ̀lẹ́bí pọ̀ nǹkan rẹ̀ wá fẹ́ ráre rẹ̀ lọ́wọ́ o àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn tẹ̀sùmẹ́rún lè àkàràkọ̀ abẹ́ni tí ọmọ nǹkan ṣe dáadáa bá a ṣe. máa wò ní ẹ̀ka ń wọ̀ láti ìgbà tó ti ń ṣe náà mò ń wò pé kọ́ ọba jẹ́ náà nùn bá a ṣe. àwọn ṣe tó lọ́lá nìyẹn ọ ẹ gbọ́dọ̀ àwọn Yorùbá náà wà lọ́kọ̀ òfin tiẹ̀ ẹlẹ́sẹ̀ tẹni ẹlẹ́ran ọlọ́run ní máa ń bóódọ̀ òun ṣe tiẹ̀ náà bá a ṣe. àwọn ṣe tó lọ́lá nìyẹn tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ dùn.

ọmọ ẹgbẹ́ kìí sọ̀nà kẹ́kẹ́ sọ̀nà méjì lànà sọ̀láńtì àbí ẹni àbákẹ́ sèdíkì ní tìǹgbà sàtúndéètì kọ́sà àti ìdọ̀mọ àlùyẹn náà gbogbo eléyìí sì parí sí ọ lára ẹ ọ̀ pé bí ìgbà táwọn sọ̀láńtì sọ pé iṣẹ́ bí yẹn bá kún dùn jù báyìí ọ̀nà ìbẹ̀lẹ̀ yẹn ọ̀dọ̀ àlùyẹn náà àbákẹ́ sèdíkì ọjà lọ́tàlá ọlọ́jìṣẹ́ ọlọ́run anabi ni gbogbo ọ̀nà náà wọ́n máa pè é tọ́wọ́ ẹ pé ni máa ń ṣe báàbù sọ̀dà tọ́wọ́ ẹ pààwẹ̀ gbogbo ẹ̀ ọkà gbogbo ẹ̀ àwọn sọ̀sọ́ lánì mọ̀ wá rẹ̀ kan kó sọ pé wàá nìkan bí Allah ojú àbàbà rọ́dí ni àwọn ọlọ́nkọ́ba àbújọ àwọn tọ̀hún jẹ́ ẹ̀rí ìbéèrè yàtọ̀ sí ìbéèrè lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ sọrọ fáwọn àlèhùnmọ́ ìjọ kan pé àló ní ìmọ̀ ṣe ẹbí mi ni tó bá wì nígbà ẹnìkan wọn bẹ̀rẹ̀ ó ní ayé náà ń mọ́ ànábì ní àǹtà fi náà rí inú náà a ah, wọ́n rú wo yìí pé kíní yìí máa fẹ́ yíwọ́ àgbákan wo làwọn wọn náà lóní a máa béèrè ohun tó wọ wọn ti béèrè oríṣi ẹlòmíín béèrè kí lòun jẹ àfẹ́mi sọ ẹ̀gbẹ́ mi pé ta bàbá o ó ní abúkà ọ̀rẹ́ àfà ọ̀tọ̀sílẹ̀ ni ọmọ bàbá rẹ̀ tẹ́lẹ̀ ni ọmọ rẹ̀ sọ ń ṣiṣẹ́ ọlọ́run èyí tó fi tó fi tó ti fi yé wa nẹ́ẹ̀sì ó ti tó àti yọdún sí o tó mú wa àníìdí gbogbo àwòrò wẹrẹ báyìí mọ ọ̀rọ̀ ti fẹ́ sọwọ bínú. ẹ̀rí ẹnìkan tó béèrè pé ń bọ abóhùn wa à wọn ní bàbá rẹ wà nù náà à ọba lọ dé ọba tún dé wọn bàbá tiẹ̀ náà kọ à àlẹ́bìnrin ọ̀dà bẹ́ẹ̀ ni ó wàá gba sẹ́kúnṣẹ́ wà yìí o bàbá mi àti bàbá ẹ̀ wà nù náà wàá gbọ́ ọ ti wọ wàhálà látòní lọ gbogbo sàrẹ́ yìí ó tọ́ bí ti kọjá wa ni wọ́n bá ní kékeré wọn sí ń bẹ́ẹ̀ ká máa sọ wípé abshir bin nar àwọn ọ̀gá okú ah, o kèfèrí ni ọ́ ọ̀wọ̀ ni ọ̀yẹ̀ pé bí wọn náà wá ti kọjá ní gbogbo àwọn búkú sọ̀rọ̀ wàhálà tó tó ń lọ dálé látàdì gbà rèé àyẹ̀sùmọ̀ wa tàbí qabla al-kafirin al-mushrik fabashiru bin nar náà ṣe kàlùbá ń sọ wípé ó gbé ẹ̀rí àwọn èèyàn tí ń sọ ń gbọ̀rọ̀ jẹ̀nẹ́sà ń òfin yẹn kú ọ̀yẹ̀ kan máa fi kún fáwọn èèyàn pé ọba tó ti kọjá ń bi sàárè kèfèrí ah, ọ̀gá ọ̀wì torí <laughs> wọn gbọ́ asúmọ́ wọn mi ń sè mọ́ ẹ̀yìn. àwọn akẹ́kọ̀ọ́ àláwọn tó kú sí bádàrí jè ló kú tí wọ́n rà nẹ́bí tá nẹ́bí sọ fún ọ yẹ́pẹ́ tó. àlùkáwà ní dọ́là òsè fún wa làwọn á rí ìsẹ́yìn náà ti rí o ẹ̀dẹ̀ láti ewu ti yín. wọ́n lá nẹ́bí àwọn òkú lọ́n bá sọ ní wọ́n gbọ́ jù yín lọ wọ́n kàn lè fèsì ni. wọ́n yẹn bá ti kọjá níbi sàárè <laughs> kèfèrí ọ̀sọ̀ ìgbà ẹ̀wọ̀n náà

E wo gbogbo nǹkan ẹnìkan ládùúgbò wa lónìí kọ́lé lálá ó tún yọ ọyọ gbogbo ẹ̀ ó ní àwọn ṣọ́ọ̀bù káàkiri ó yàn ọkùnrin yìí hajj alájì owó wọn tó fowó ó ní ó ní ọwọ́ àti gbégbá ìlànà sọ́wọ́ àti gbégbá ọdọọdún ni. ẹ ọ̀gá yẹn ó gbé àtòsí gbò láti rí mọ́kà àwọn tó ń gbé mọ̀dínà ìgbà five hundred kilometre àwọn àfidọ́hùn ọkọ̀ wọn dẹ̀ sì máa wọ̀ lọ yẹn náà dẹ̀ tún jìnnà náà àbí five hundred kilometres òun ni mọ́kà sí mọ̀dínà ẹ̀rì ṣùgbọ́n náà dà ewúlẹ̀ jí ni ọ̀nà da ọkọjá kọ́kọ́ oṣù gbósíkòtò yọ ọjà lu kìnní lẹ́yìn kan kẹ́ máa yà kan máa dé epo tó kú bá tán àbí kẹfẹ dọ́gbọ́n kírun bí kan. ẹ̀rí ìbéèrè ọgbọ̀rọ̀ ọ̀pọ̀ ńgbà táwọn ànẹ́bí ọlọ́run bá wà láyé òun ni hadith tó wáyé pé ọ̀pọ̀lọpọ̀ béèrè ó ti kó parun báwọn tó ṣáájú yín wọ́n gbà tá ànẹ́bí ti lọ ìbéèrè lè pọ̀ tó wọ́n bi àwọn àfa káfọ́ ọ̀bámọ̀ yẹn sọ fún wọn mọ́ bẹ́ẹ̀ dẹ́ni mo ń kọ́ ọ́ lálẹ́sọ̀ àdìrí ọ̀pọ̀dé after ẹni ọ̀bẹ sọ pé mi ì mọ́ ó ti mú dájọ́ wá nìyí. kọ́dọ̀ onímọ̀ lẹ́nu tó fún wọn ọmọ tó fi mọ̀ gbogbo nǹkan tó yé wọn ni òun ò tí ì mọ̀rú eléyìí ajá sí pé ni ṣùgbọ́n lóde náà ọgbọ́n gbọ́n wájú òun gbọ́n lẹ́yìn. sọ ọrọ kejì ìbéèrè ẹ̀kẹta nìyẹn ẹni yẹn fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn wọ́n fẹ́ gbọ́ dáadáa. àwọn sọ nígbà tó ní àtìyàn bá lágbára apá kan àwọn ọ̀sẹ̀ yìí ń kọ́ ìwọ gbìyànjú bí o ṣe ní láre nínú ẹjẹ mápẹ rẹ kan wá mí ẹjọba yóò ṣe bọ yẹ ẹni ọwọ àǹdí òfì ẹwọn pèsè sí wa nìyẹn a yóò ṣe bọ yẹ o bọjọ di òfì a kábíyèsí o ẹ bá ń yẹ òkùnkù yẹn lẹsẹ o yes àbí ẹgbà ń pa ọgbọ́n nìyẹn o àwọn àgbọ̀ ẹ bá ń pa báyìí tẹ̀wọ̀n pé ìyẹn ò pé ìbí pa ni wọ́n sì ti kọ́ kínní àwọn sì ti mọ tọ́lá ní fẹ́ dìde bí dáwà ni lọ́dọ̀ yìí pé ọ̀rọ̀ ọmọ pàtàkì ń hàn hmm, ọ̀lọ́ọ̀dì òbí ni kábíyèsí ọba bá lórí gbogbo ẹ mọ́kọ̀ yìí ọba bá wá ṣe fàájì ní òbí inú kẹtí wọn máa ń tẹlẹ jọ ẹni ọba mojú kò sí karamarin yẹn ó tó bí ijọ́ mẹ́ta nísìn mo bọ́ síwájú tá mo bá rí mo ń bá ọ̀kan náà tó ń sọ wọ́n bẹ̀rẹ̀ sí yá àbí bá mọ́rí pé wọ́n yà á tán lọ kẹ̀mí tó balẹ̀. kò sí arọ́ máa rìn yẹn ohun téèyàn bá mọ̀ sí. torí kọ̀kọ́ ti wo nǹkan tó lè ti bẹ̀ jáde pé ọba bẹ̀rẹ̀ sí ń sọ yìí lọ bó ṣe ń lọ yóò já tọ́ba ti kan bí ọmú padà bí kẹyọ kọ̀ọ̀kan máa fọ̀n já àbí kọ́ máa kó nira bá àbọ̀n fáṣà àti òròjú sì ti mú wọn ọ̀fẹ́ dìde. irú nǹkan téèyàn rí kó lè bàjẹ́ mi sí ńlọ nìyẹn. yọ̀ọ́ra rẹ̀ ìyẹn lè sáré bá ṣe abẹ́ni tí ọmọ nǹkan ṣe dáadáa ìyẹn ọba ṣe ìyẹn ti ṣe dáadáa náà nìyẹn ẹni ẹ bá tún béèrè yìí pé àfàrà àyíta. sádàhùn wàdáà yàdáhùn ìyàtọ̀ ń bẹ láàrin dàá àti wàdáà má jẹ́ pọ̀ mọ́ra wọn tọ́ ọ bá sọ pé dàá ó pèpè nìyẹn òun ló ń pè ní fẹ́ńlò náàkìs àbàrùn nígbẹ̀yìn ni tó ní wo dàáyẹ̀dẹ̀ ọ̀hún òun lèyí tí wọ́n lọ wí ni ṣùgbẹ́lẹ̀ yìí wàdáà lòun wàdáà bímọ́nà tàràkà ọ̀pá-tì ẹ́ òun ló wà nù bẹ̀rẹ̀ orin ìmọ̀mù ṣàfihàn pé dàílẹ̀ ayyáma taf'al ma tasha'u wọ́n ti bú nẹ́fù sáà ìdá hákàmọ́ lè kọ́dọ̀ ọ̀hún dáìn lówí mẹ́ẹ̀ yẹn ni pé fi àwọn ọjọ́ ayé lẹ̀ yàní kóṣòro kọ́ máa ṣe ohun tó bá wò kọ́ wá dùn rẹ̀ nínú ìdá hakamal qada'u nígbà tí ìdájọ́ ọlọ́run bá ti ṣẹlẹ̀ eléyìí nísìnyí wà dáhà nìyẹn ọ̀pá àti ẹnìyẹn wá ń béèrè yìí pé ó rí ní àbó rí ní ìdádọ̀ ọ̀hún fútù à ń lówó tí ń fi ṣẹ́rú dọmọ èsì lè rán nìkan lọ́wọ́ tí nǹkan rẹ̀ fẹ́ ráre àbẹ́ntí ọmọ nǹkan ṣe mi mọ̀lẹ́ láti ṣe irú èmi tí mo kóró ẹnìkan wá kí wá rẹ́ nìkan tí ń soko ẹ wá ní nǹkan ìgbìyànjú díẹ̀ ní ìmọ̀ sí. ìrìn tí bá ń ṣe kí arọ́ máa rín àwọn tó bá jọ lóko. ìgbà bó lẹ́sẹ̀ á má dáhùn náà yìí bó lẹ́sẹ̀ wà ń ro yìí arọ́ máa rí wọn. nítorí wá já sí pé mọ̀lẹ́ ń àbí òsàlá ni à ah, èèyàn lẹ títí o wọn tún lè rí dáadáa mí sí o tàdà ọ̀nẹ́sà mìíràn ṣàfùwé pa àwọn èèyàn tì má ṣe láburú sí wọn fa ìnáha sọdà kan tọ́ bá ti ṣe bí o ti sàárà náà nìyẹn o tasọ́dàkọ̀ bí hẹ́ alanẹ́fsik ẹ̀yà tún kéwú díẹ̀ mẹ́ẹ̀ fa ìnáha sọdà kan ó ní sọdà kan ni ọwọ́ ni tasọ́dàkù bí ha bóòlù àti fẹ́ yanjú ẹ̀. táà méjì lọ́wọ́ àmẹ́ wọ́n yọ táà kan kó mbẹ́ kó fi lè fú yẹ. fa innaha sadaqatun tatasọ́dàkù bí ha. sọ́dí ẹ bẹ́ẹ̀ àwọn tó sọ òfófó yẹn fún wa òun náà ni dómọ̀ wà lẹ́yìn kọ́ọ̀fù yẹn. wà á ilà wọn ò bá sọ wípé sọ́dàkọ́tún tó so dókọ̀tì. تصدقت بها على نفسك ṣùgbọ́n báyìí tatasaddaqu biha ala nafsik sàárà ni tó o ṣe fún ara rẹ. àgbọ̀yé dáhùn inú àdéhùn tó gùn mẹ́rin yìí àkọ́kọ́ ní àdéhùn tó tọ́lá ni ó wà nínú Muslim nínú al-Iman wọn là á bá ní báàbù kaunul ìmáàní billahi afdalal a'mal. àkọ́kọ́ nínú àgbáyé tá a bá nù hadith yìí òun náà ní pé al-ìmáànù billahi wal jihadu fi sabilillah kíyẹn nígbàgbọ́ sọ́lọ̀ ó sì tún jagun sójú ọ̀nà ọlọ́run mí ní ahabbil a'mali ilallahi azza inú iṣẹ́ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ ni ìnígbàgbọ́ sọ́lọ́n àti ìjagun sójú ọ̀nà ọlọ́run nínú iṣẹ́ tọ́lọ́run nígbàgbọ́ sí jùlọ. ìkejì onáyìn alihatu <clears throat> ìsinlójú kòkòrò àìlẹ̀ musa àìdàtì máa ń yà ṣáájú ilẹ̀ àónì láti ṣe ìkúnlápá fẹ́ni tó ní bùkátà sátìlẹ́yìn ti àmẹ́lẹ́ nínú sẹ́ka tí ó lè ṣe ìkẹta náà àgbáyé dábàá náà hadith yìí onáyìn sáyọ̀ islam. bí islam ṣe ń ṣiṣẹ́ lórí ibò láàtò dọmọ. ẹ̀rí àti ìjẹ́ mùsùlùmí wa ń jẹ́ oyè gbogbo apáta ẹrú ti kó lọ́rùn wa. nínú ròyìn tó fi ròyìn anẹ́bì ní pé àwọn èèyàn jáde níbi ìjẹ́rú àwọn èèyàn lọ síbi ìjẹ́rú ọlọ́run ọba iṣẹ́ tí islam ń ṣe lórí bóòlù ni ẹrú ṣe máa dọ́mọ. ẹ wà àwọn ẹni tí wọ́n ń jẹ níyà nítorí islam ẹ wo iye bí iye táwọn sọ̀hábà kẹrọ àwọn bíi abubakar siddiq ọjà lọ sàlà tọrọ àpèrún ànẹ́bí Bilal ibn Rabah radiyallahu ta'ala anhu. bóòlù ẹrú ṣe máa dọ́mọ. kọ́dà ṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ kéèyàn máa gbé nígbì ẹrú gan. ńlọ́fà láyé ọ̀hánà rẹ̀. ọ̀kan náà àwọn gómìnà rẹ̀ ọmọ gómìnà àtọmọ ẹni tí èsì gómìnà tó jẹ́ lárúbáwá oko wọn wá jọ ṣe àpáǹtètè èmi ọ̀ sáré jù ọ lọ ìwọ ọ̀ sáré jù mí lọ bẹ́ẹ̀ ni tí èsì ọmọ gómìnà ṣe lọ ṣáájú ọmọ gómìnà nìyẹn ọba kó bòǹbòtì ìgbà ìwọ sì ń gba wájú ọmọ gómìnà ìyẹn bá sọ pé òun sì ní bàbá ń gbẹ́jọ́ ibi Umaru ni adájọ́ ọdọ́gba ni Umaru radiyallahu ta'ala anhu ọba kọrọ lọba afáwọn hmm. Umaru wa ni níṣojú lábá oko nìkan ló fi kó bòǹbò sí yẹn di gbàtọ́ wa lọ wa sọ̀rọ̀ má ní gbàgbé emọ́tàṣà bàdìtúmọ̀ nàṣà ìgbó máa mú yẹn sí dáa ọ̀fọ̀dì waladathum ummahatuhum ahrara tó sì já sí pé àwọn ìyá wọn ti bí wọn lọ́mọlúàbí ẹ̀rí táwọn yorùbá náà máa ń sọ pé ẹrú mà ní bàbá ṣùgbọ́n náà ló jí ìjọba ẹ̀kọ́ tó dọ̀ wọ́n ni ó jí torí lóun náà bá dọ́dọ̀ bàbá rẹ̀ bí wọ́n ṣe ṣe yọ yàtọ̀ o Islam máa ń ṣiṣẹ́ púpọ̀ jù gan lórí bó ni ẹrú ṣe máa dọ́mọ́. nínú àgbáyé dábàá nínú hadith yẹn ṣùgbọ́n ẹrú tá à ń sọ yòówù lẹ́rú tí ẹrú tí wọ́n kó mọ́rúgà tí wọ́n ti ta lọ́tọ̀ ẹrú tí ẹrú wà nú ẹ̀sìn òun ni ká lọ jagun kákẹ́rú ó sì ń sìn kákẹ́rú ká lọ jagun ẹ̀sìn àwọn fún òun ní àbáwọn míì tí wọ́n sì sẹ́kùn fi parí ẹrú náà wọ́n jẹ wọn ti kó sọ́wọ́ àwọn ẹni tó wìn àwọn ń pè lẹ́rú Islam máa ń ṣiṣẹ́ lórí ibò ní ẹrú ẹ̀rí. ìkẹrin nínú àgbẹ̀yìn dábàá nù hadith yẹn òun níbi sẹ́rí àti ń kọ̀ nípa aláburú àti ìmàkóṣù tábàwọn yẹn tí èèyàn bá ti ṣe láburú fún yẹn ó ti ṣe dáadáa náà nìyẹn. ká máa jẹ láburú ẹ̀ dọ́wọ́ èèyàn ọdọọdún yẹn ẹ̀rí kan sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé wàláhì la yóò mí kò ní gbàgbọ́ o lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní ta ló ń tọ́ ànábì níbẹ̀ alẹ́ àìsàrọ̀ ìrọ̀ ẹni táwọn ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ ọ̀fọ̀kàn balẹ̀ pé kò ní í ṣe láburú sí wọn téèyàn bá ṣe láburú fún yẹn ó ti ṣe dáadáa náà nìyẹn oníkà lọ́dọ̀ ọ̀dẹ̀ fi ṣe yẹn onídà lọ́dọ̀ òfin gé yẹn ó ti ṣe dáadáa náà nìyẹn níbi táwọn yẹn ti ń fi àìdá tó tún fi ń yayọ̀ àbá kan òun náà ti lọ́ọ́ bá ṣẹ́ rẹ̀ ń sìn àwọn òbú ṣùgbọ́n rẹ̀ tó sọ là ń sọ kànìkan dúró lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan èmi sì wà ń bẹ wá ní pé ó ní ọ̀rọ̀ ọba ní sọ ọba ló ń dọ̀ wọn ọlọ́ sọ pé wọn ọ̀pọ̀n òlé olóhùn ní sóhun òun lo owó fún ọ ni ìlú òun máa ń lo ẹ̀ fún ọ ní wá ní èmi mo sì níkà lọ́dọ̀ tí mo lè fi sí ọ ewu ọ̀rọ̀ burúkú yìí náà sọ pé yá ṣe yá ṣe èyí kan dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń sọ pé yá ṣe ni mo sì níkà lọ́dọ̀ lọ́pọ̀ lọ́dọ̀ kà yá ṣe àwa níkà lọ́dọ̀ bò ó ó sì wáá yà mí lẹ́nu òun ò rí kà sí kú tí kú fi padà parí ọlọ́run ni ọjà àwọn ọjà nàbí musa yẹn ọjà kọ̀ bá yìnbọn fún malakul mọ́tò nàfà nàbí musa alayhi salatu wassalam òun fún malakul mọ́tò nígbàjú lọ́jọ́ fi fọ́. gbangba kúba ojú ẹ̀ bá pọ̀ ìyẹn sẹ̀ wá lọ bọ́lọ́hún padà pé ẹni tó ní kí n lọ́ọ́ pa yóò sì rẹ́ òkú ojú ló ti fọ yìí sáàmù mi lójú mi ọlọ́sẹ̀ àbù lójú mi. ọsẹ wàá lọ bá padà àdéhùn lálàáfíà mo ti wí rí nàbí láyé musa alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti fojúmọ́ alágbèbè wọn tèrè lọ́díẹ́ ẹ̀rẹ́ pé òlójúmọ́ ọ̀hún ṣùgbọ́n láwọn ti fún lójú mi. ẹ bá lọ wo tẹ́lá fáwa eh, Ibn Battah àwọn kan tẹ́lá kan al-Ibana Ibn Battah al ẹ bá lo wo nutira yẹn bá ń bẹ nínú àwọn àkídà tá a gbọ́dọ̀ ní òun ni kó ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ tí malakul mọ́tò ṣe tán tó ló wọ́n pa ànábì musa alayhi salatu wa salam fẹ́ ọlọ́run ní kí n mẹ́mi rẹ̀ wá ìyẹn dẹ̀ sì kó wọn ò sì ṣe náà wọ́n ti kó gbajú fún un yẹn bí a máa fọ́ kàn mí lárí gánla kó gbajú fún ojú dẹ̀ fọ́ yẹn lọ bọ́ lọ́hùn pé a ẹrú rẹ̀ tó ní lọ́ọ́ yóò ṣe tán tí ó kú pa. ó sì ní lọ́ọ́ pa ojú ló ti fọ́ yìí o ọlọ́run á sẹ̀ lójú mi ọwọ́ àtúlẹ̀ èké gbọ́ wá lọ. ọwọ́ ni ọ̀rọ̀ kú tó lọ fẹ́ kú ní kò le ọ̀sà padà kú ni ẹran nìyí tí irun pọ̀ lára rẹ̀ orí ẹran ni gbogbo irun gàgà kọ̀ọ̀kan tó bá wà ń bẹ̀ àná ìmúta tó ń bá lò kí ni ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run á ah, ọ̀yọ́ ti yá báyìí. ọlọ́run ní òjò ru wọn jẹ́ bẹ́ẹ̀ nígbà pé òun lòun ní kà tóun lé <laughs> ọ̀rí kà sí kú wọ́n lè padà kú báyìí. tó kéèyàn má ṣe láburú sí yẹn kó sì nípa àti ṣe láburú ó tún ti ṣe dáadáa náà nìyẹn ọbẹ̀ pé kò sẹ́nìkan tí ó lè rí dáadáa ṣe á gbìyànjú ká ṣe dáadáa. báàbù mi nì ojú ọ̀nà tó a tún fẹ́ wọlé sí ó ní ahlul ma'rufi fi dunya ahlul ma'rufi fil akhirah àwọn ẹni dáadáa láyé ẹni dáadáa ni wọ́n lọ́rùn ṣùgbọ́n yẹn ti yàtọ̀ sí èyí tí àwọn èèyàn yín kẹ́ máa wí pé ẹni ọba lówó láyé ó lówó lọ́rùn ó lé ní ọba ti fi ṣe dáadáa ẹ̀gbọ́n àfọwọ́ àti wọn bá ní ọwọ́ àti wáàsí. ṣé kí ni jẹnẹrétọ̀ yẹn súnmọ́ ni wọ́n dàbí pé ń gba ohun rẹ̀ lọ́júmọ́ ṣé sà ń sọ̀rọ̀ tí bá ti ń sọ̀rọ̀ tó ló fi já sí pé ẹ̀hẹ́ ẹni ọba lówó láyé ṣé yóò ní lọ́rùn ó lè ní nà tọ́ba ti fi ṣe dáadáa wọ́n bá ní ọ̀lọ́ sí wá àti fáwọn olówó tálákà dẹ̀ níwọ́. kódà bí yẹn jálù sún ní ọ̀rẹ́ ọ̀sẹ́ni tó lè lówó tí ń gbádùn ayé tá wà ń bẹ̀ yìí tí ọ̀fẹ́ kú o. bí yẹn darúgbọ̀n sí sókòtò ẹ̀ fọ́ òkè tọwọ́ kẹ bá dọ̀rọ̀ tó wá ní à ǹjọ́ kẹ sì ń bẹ sípò ṣẹlẹ̀ tíyàwó bá rí bẹ́ẹ̀ fún gan ọkùnrin mi ọ̀fà bínú yọ ni. bóyá kó ń gbádùn ayé ọmọ ẹgbẹ́ ẹni tí ò gbádùn ayé ni kò ní ní ìtumọ̀ sí yẹn tẹ́lẹ̀ ike ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àìní ẹni tí ò ní tó ti lọ. ṣùgbọ́n ẹni tí gbádùn ayé tí àdúgbò eh, sálándẹ̀ ti ròyìn ayé pé eh, àdúnìyà olùwọ́tún kọjọ ayé dùn lẹ́ẹ̀kan náà tó tún dùn ó dùn ojú rí. ìhun tó yẹ pé yóò máa wù yẹn wò mí nínú yẹn ń wú yẹn wò báyìí tó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ tí yẹn bá tún wá fi kánú èyàn ò ní fẹ́ gbẹ̀nu kò mẹ́ tẹ́lẹ̀ nílẹ̀ yẹn ó ti máa jẹ mìdìmídì rẹ̀ àbá máa sọ̀rọ̀ kú lédè yẹn èyàn fẹ́ lè sọ fún gẹ́ àbọ̀bá sì pa mí ọ pa mí gẹ́rẹ́ mo ti ọ̀ma wí nìyí olóhùn ọ̀pọ̀ ìsọ̀kọ̀ ẹ̀sìn rẹ ti pé jọ́kìn ọ̀jẹ̀ jọ́kìn ọgbà àti awi táìwì ó ti adìẹ padà kú ó bá wa padà kú ńkọ́ ó sì pa mí lónìí náà. subhanallah àbò ní wáàsí ọba fẹ́ ṣe wáàsí polówó tálákà dẹ̀ ni wọ́n wọn ní máa sọ yí pé hmm, owó tẹ níyì o, lè kó lọ́wọ́ yín o ẹ sì lè padà dólo sí ó àì máa wí bẹ́ẹ̀ kí láǹfààní lọ fẹ́ rí nbí kó dólo sí ah, rúkọ́rú náà má wí irú àpẹẹrẹ kọ́rú náà ó mú bí àpẹẹrẹ ẹ ọ̀rọ̀. Eh, ọmọ amáhùn yẹn dáadáa bẹ́ẹ̀ wọ àwọn yẹn lówó wọ́n ní dúkìá àwọn ráyè ṣe àwọn àfáwà Usman wọ́n fowó ṣeun rere wọ́n má pẹ̀rẹ̀ lọ àwọn eléyẹn wá pèbí ń jọkànlá níbi di ìdìgbà yẹ̀wù dí lòun lòun ní kànga táwọn òsùnmí bá tún fẹ́ mú mi wọ́n tún sẹ̀ máa lọ ro mi. bó ti ṣe ọlọ́run ṣe sọ̀rọ̀ ọjọ́ kan nìyẹn pé ẹni yóò tọ́ bí ra bí ìra ro ẹni ọba ra odò yìí fọláwo lè jẹ nà ó ń tọ̀ wọn wà lè jẹ nà Usman ni mo ti rà aládùn nílò ànẹ́ni nínú àwọn èyí tó yẹ kọ́ máa lọ mú wá nìyí àlùjẹ́nì rọrùn bẹ́ẹ̀ àrà tẹ́ báyìí kọ́ odidi mọ́sáàsì ẹ̀yìn nìkan tẹ́ kàyàdá odidi ilé lálùjẹ́nì nìkan yìí èmi ẹ gbà ojú fúláàtì yìí rẹ̀ ń gbé yìí lọ ẹ tí ìgbádùn kẹ́kẹ́ o àwọn àti àbótí gẹ̀ẹ́sì náà àánú àwọn ẹ̀kọ́ kan tó wà nìyẹn ọ̀sẹ̀ ẹnu ẹ̀ wàá sì tún wọṣọ òtún ní máa wò fẹ́fẹ́fẹ́ ọwọsọ dáadáa lọ kó má fi bá àfa àti wá ohun tí ó jẹ ní ọ ọwọ bàtà tó da ọwọ aṣọ tó da nígbà wọn ti lè sọ pé olówó lẹ̀ ń lọ yẹn bá ti rìn láàpọ̀ ni òsì ní dọ́ọ̀n kọ́ máa wo gbogbo ó lè fáyín tó tọ́ lọ́wọ́ a máa wà ká láti báyìí láì olùsí àfà rẹ lẹ́yìn ọ̀rẹ́ ọgbọ́n tọrọ owó mi báyìí. gbogbo tó ń ṣe hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ní bá dání òdì máa rí. ẹ̀rí ẹni olówó láyé lè ní lọ́rùn náà tó bá ti ṣe dáadáa wọ́n ṣe wá sí kíní kíní fún ọ ẹni lọ́rùn ẹni ọlọ́lá láyé ó lè lọ́lá lọ́rùn tó bá ti ṣe dáadáa.

inú pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn lọ afúnú rẹ inú ẹ inú àwọn pẹpẹ ọ̀rọ̀ tá a ní afún nínú ẹ ṣùgbọ́n pẹpẹ ọ̀rọ̀ yẹn yọ pàtàkì lọ́dọ̀ ọtí ọ mọ iná mọ fàtí àhó làtẹnú bẹlẹ ọsùbátì olèlùkọwà tẹsí kọ́kọ́rọ́ tí wọn fi sí pẹpẹ ọ̀rọ̀ yẹn àwọn géńdékùnrin tí wọn pọ̀ rẹpẹtẹ wọn sì máa gbin láti gbé kọ́kọ́rọ́ yẹn ẹ dákun kí ni wọn á fẹ́ sí bóò nǹkan yẹn ti máa tó yẹn. إذ قال له قومه لا تفرح àwọn tó gbà fún anabi musa àti anabi musa wọn sọ fún jọyọ pé má yọ yọpọrọ inna Allaha la yuhibbul farihin. gbogbo àwọn tó bá ń yàyọ pọrọ Ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn. dípò bẹ́ẹ̀ ibtaghi fima ataka Allahu daral akhirah aláwọn wà sí nìyẹn tó ibi olórí wà sínú pé àlòdìbà ntọ́lọ́hún fún ọ láyè kìí ṣe wọ̀ ní kó kólúkẹ́ àjọkọ́kọ́ rẹpẹtẹ fi wọ́ọ̀rùn wọn là tẹ́ǹsà náà sún ìbá kàmínà dúnìá. ọ̀run yìí náà la fẹ́ ní àbá ẹ̀ lọ́jà ní nítorí àlìkíyàmọ̀ yìí náà ni a má gbàgbé ìsìn rẹ̀ láyé àbá ẹ̀ ṣiṣẹ́ kan ní àlìkíyàmọ̀ yìí náà làwọn àni òjá ṣiṣẹ́ a. wà á sin kama ahsan allahu ilayk o ò lè ṣe gẹ́lẹ́ ìwọ náà ṣe rere tọ́lọ́lọ́run ti ṣe dáadáa fún wọn là tẹ́wọ̀gẹ̀lì fàṣáàdà fil ard àwọn ọ̀gbẹ́ owó yìí bí abánẹ́sí àfìbá tiẹ̀ jẹ́ nùnùn wọ́n ṣe ìbàjẹ́ nílẹ̀ ọlọ́run ọ̀fẹ́ràn àwọn tó ń ṣe ìbàjẹ́. nígbà tí ọ̀padà gbọ́ lọ́rọ̀ rẹ̀ fi bó ti rí sùn gbẹ̀yìn tí oríire ti yàn jálẹ̀ ṣe fẹ́ẹ́sì lówó láyè ẹ̀ ní nǹkan kan láwọn ẹ̀fẹ́ ti rí àwọn nǹkan dáadáa táwọn àpò òdòdó ń pè é sákìyèsí rẹ̀ tẹ́fẹ́ ti rí ṣe báyìí ọ̀ọ́ ẹ tó sẹ́ bẹ̀rẹ̀ ayé jẹ lọ́hùn ni ìgbádùn yẹn tó máa lágbára. ahlul ma'ruf fi dunya àwọn ẹni dáadáa láyé ẹni dáadáa ni wọ́n lọ́rùn. wọ́n ní haddathana ali ibn abi hashim. haddathana ali ibn abi hashim qal haddathani nasir nasir ibn umar ibn yazid ibn qabisa. بن يزيد الأسدي عن فلان قال سمعت برمة بن بن ليث بن برمة بن بن برمة أنه سمع قبيصة بن برمة الأسدي قال كنت عند النبي صلى الله عليه وسلم فسمعته يقول أهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة وأهل المنكر في الدنيا هم أهل المنكر في الآخرة àkọ́kọ́ náà hadithi yìí ọlá làáfíà pẹ̀lú mi ni o ṣùgbọ́n àfi ti tí wọ́n dákọ nùsọ́ìrù sí yẹn dọ̀yìn fúlẹ̀ nìyẹn wọ́n jẹ́ ní gbogbo wọn pátá àtàfà nùsọ́ìrù yẹn gbogbo wọn táwọn jahilu ni wọn ṣùgbọ́n àdìsí mi ń bẹ tó jẹ́rìí gbé wọn ní tábà lọ wọ àṣàbàrọ̀ ni níbàbí makarim al-akhlaq àtàdìsí méjì kan tó Abdullahi ibn Abbas mú wa ìyẹn náà jẹ́rìí gbé àti ti àbí Usama wọn lọ bá nínú kí ni al-Mu'jam al-Kabir lè ṣàbàrọ̀ ni àti hadithu Anas ìyẹn náà jẹ́rìí gbé lọ́dọ̀ alimami bayhaki ìṣọ́abil iman lọ́mọ ẹgbẹ́ àdéhùn yìí ni sọ̀híhùn lọ́gáyìrì kìí ṣe pẹ̀lú eléyìí ló fi lálàáfíà o tẹ̀tẹ̀ àwọn àdéhùn mi ń bẹ tó kún lọ́wọ́ tó fi jọ lálàáfíà. wọ́n ní aliyu bin abi hashim ọ sọ fún wa yìí pé nọ̀sọ́ìrù sọ fún mi ọmọ umar bin yazid bin qabisa bin yazid al-asadi ọlọ́wọ́ alátọ̀dọ̀ lágbájá kan lágbájá yẹn ni mo gbọ́ burúmẹ́ta bìnnàláyé bìnnà burúmà ọlọ́run gbẹ ni ẹ̀dọ́ rẹ pé ọ̀bí ń sọ bìnnà asadi ó ní mo wà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní mo wà gbọ́ tí ń sọ báyìí pé ahlul ma'ruf fi dunya àwọn ẹni dáadáa láyé hum ahlul ma'ruf fil akhirah ẹni dáadáa ni wọ́n lọ́rùn. wa ahlul munkari fi dunya àwọn ẹni láyé hum munkari fil akhirah ẹni ni wọn lọ́rùn. maarufu ni pe kullu ma fi shari' gbogbo ohun tí sẹ́rí àbáṣọpọ̀ da tọ́sọpọ̀ lẹ́tọ̀ọ́ tó sọ pé nǹkan maarufu alimunkaru. òun ni gbogbo ohun tí sẹ́rí abá ní ọ̀dà tó pé lára mù tó kọ̀ kódà bí èèyàn ò rí sí akọ kéèyàn máa fọ́ pomi olómi lára ẹlòmíì lè rí sí pé ìlàjú ni ẹ wò láwọn ọ̀lẹ̀ kan nísìn kọjá lọ́dọ̀ ìyàwó rẹ̀ òun ni wọ́n sọ pé òun ni bọ́ lọ́wọ́ subhanallah ìyàwó rẹ̀ tó ń fowó fẹ́ ní kọ bọ́ lọ́wọ́. ọba ọlọ́wọ́ tún gbaláyà gbaláyà ọmọ pé báwọn ṣe kíra wọn nìyẹn níbi sọ pé òkíyàwó òun múnkárù ni ṣùgbọ́n máa rúfù lọ́jọ́ lọ́dọ̀ tiwọn. kẹ́kẹ́ hadith dẹ̀ sí wa lórí ẹ̀ yí pé kódà kíyẹn lọ mú ògùn náà tó pọ́n rùbẹ̀rùbẹ̀ kó fi sí àtẹ́lẹwọ́ báyìí kọ́ wa jẹ ọwọ́ yẹn kókùn náà yẹn tún jáde wọ́n sísàlẹ̀ kódà olóore fún ìyàjú kéèyàn fi ọwọ́ kan obìnrin olóbìnrin lọ́wọ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ sẹ́lá ń kọ́ fún ọkọ̀ bí olómi hátà fìlìbẹ́yà ẹ̀ lórí bẹ́yà ti ń ṣe fún ọ wọ́n máa náwó lókèrè ni àbẹ́ẹ̀ sì kẹ́tì ọ̀dọ̀ ọwọ́ tó ní láàlì inú dáa ní mọ bí kọ́ lọ́wọ́ yẹn ti rí i ẹ̀ndí ọ̀bá lé láàlì kọ́ máa náwó ni hànàlá débi kéèyàn á rí bọ́wọ́ ní ti fáyìn tó gan ní pé láàlì àwọn láàlì tí wọ́n lè sí tí ó ti pẹtẹmù tí ó ti dúdú dáadáa àní sísìnà àní sẹ́bọ ẹ mọ̀ pé àzìní pọ́mọ́ àzìní máa wú òkú ẹ pé sọlọ asálàfẹ́ jẹ́ ǹtẹ̀tẹ̀ sáré lọ òkú ti ní wúkú kan tẹ́lẹ̀ kótó di gbọ́mọ̀ gbà fún ànẹ́bí ǹtẹ̀tẹ̀ lọ yanjú eléyìí náà yanjú ọba dé ńgbà tí àwọn èèyàn tó ń fún níbí àyẹ̀mọ́ máa máa ní ọ̀là àlìdẹ́sì wà lọ́wọ́ wọn gan tí ò ní mọ bọ́sọ̀ wọn yẹn ṣe tó. wọn làǹtọ̀ sára kọ̀ fọ́ọ̀kù mi olóbì lọ́wọ́ àtìyàwó ẹ̀ àtúnfẹ́ ẹni tó bá jẹ́rú tó láǹfààní àti báṣe ló bá dán. àwọn ẹlòmíì ò rí sí kéèyàn bọ yàwó yàwó àwọn mi lásà tó máa ń wà ní àwọn ọ́fíìsì káàkiri àwọn tó máa ń wà láwọn sẹkítẹ́rìàtì ọ̀dà wọ́n tún ti rẹ́ lómi wọ́n ti rí kinní lára rẹ̀ ọ́ ẹ̀ẹ́ ṣé lógo là á pè wọ́n rí kòkòrò tó bò wọ́n rí gbọ̀n wọ́n sì máa fi àfa aláfa ní àwọn kan kọ́ sọ pé àfa yìí ti dé nìyẹn ẹni ẹlẹ́ni ò sì tẹ̀ ẹ́ ní ẹ bá ní sáyìn kẹtọ fẹ́ lọ sáyìn bí àbọ fẹ́ lọ sí kí èèyàn má má rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o kì í ṣe mẹ́wàá yóò rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o bẹ́ẹ̀ náà ń sùkú náà torí mi náà lọ ọ́fíìsì yẹn rí o lè sọ pé ò rí bẹ́ẹ̀ o aládìpọ̀ ọba àlóhùn ti pẹ́ ń bẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò jẹ́ sọ pé ò rí bẹ́ẹ̀ a ò rí bẹ́ẹ̀ dáadáa ni ó fi yẹn níran ó ti rí ọba yìí ọgá àfààyè náà gàkíá gbà tí mo fi la sẹ́yìn ní àbá tẹ́ bá máa dì mọ́ yín ọ̀là kí ló ṣe kí wọ́n dìgbà ni àfi kọ́ ra tètè ní sùúrù kíákíá torí yẹn padà burú. lápẹ̀rẹ̀ ní olóòfin fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ lè yẹn sọ fara mu. ibẹ̀ wọ́n gbé àga sí tòsí ọ̀dọ̀ yín bí àbí tébù yìí ni lò lónìí tébù yìí ni fi kọ̀ọ̀kan. àwa ni wọ́n hàn ní wàá dìbò yẹn. ẹlòmíì nìyí subhanallah ẹ jẹ́ abẹ́rù ọlọ́wọ́ èyí kan tó bá wọ ọmọ ọlọ́wọ́ ní máa ń jẹ́ lájò lẹ́lòmíì tó máa ń ṣe láàrin wa. <laughs> ọ̀gbẹ́ni kankan lórí mi mọ́ wọ́n bá ti dọ́hùn báyìí òun náà tún máa máa dára wọn ni aláì tí jẹ́ ọba tó ṣe kéèyàn ọba sí. àwọn ọmọ náà tọ́ da mí wá ẹ̀rí kò sí ẹni yóò wọ́n sọ́ra fún haram àfi kọ́lọ́ mú aláàlẹ́ dé ó tó ọ̀sẹ̀ fún wa ṣíṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ṣùgbọ́n ẹ lè àyè fẹ́ bẹ́ẹ̀ ni. ẹ bá ti ń rí palapala kan tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ rọgbọ́n rẹ̀ dá ọ léwu gan ọlọ́run ọba àlekí ọlákókè sí a. mú ń kárù gbogbo tíṣẹ̀ rí abatí ní ọ̀dà ni kódà báwọn yẹn rí sí dáadáa lọ́dọ̀ sí tíṣẹ̀ rí a ní èèwọ̀ ní tọ́dẹ̀kọ̀. agbọ́yẹ̀wò ah, lábàánú hadith ipe ẹni dáadáa láyé ẹni dáadáa ni wọ́n lọ́rùn ẹni ibi láyé ẹni ibi ni wọ́n lọ́rùn hmm. ẹ wo àwọn àfa wa ọlọ́nkọ́ bá wọn àwọn tó sì wà láyé ni ọlọ́nkọ́ bá ní sọ wọn ẹ dákun ẹ má tẹ àwọn àfa súnlẹ̀ wọn lẹ́jọ́ ẹlòmíì ò mọ àwọn àfa súnlẹ̀ tí wọ́n fi kédìmọ̀ súnlẹ̀ wọ́n bá sọ wáyé rí ká wọ́n lálẹ́ bá ní ojú kan ní bí rìn náà ìyẹn fẹ́ sàgbákò nìyí ìtẹ̀yẹn fẹ́ dàrú pátá nìyí àwọn afẹ́sì yẹn gbọ́dọ̀ tánú àbùkù sí wọn ará bíbí òkọmọ ọ̀kan náà ga ọgbọ́n làákàyè àwọn àfáàní ó fapò gidi ọkọjá apáṣẹ máa wá wa rí sheikh nala alẹ́mà muhammadu nasiruddin aladani rahimahullah wọn ní hadithi yìí ó ń jẹ́ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé faman ya'mal mithqala dharratin káyọ̀ ìyàrá tẹ́lẹ̀ kó sì ní dẹ̀. ẹni ọba ṣiṣẹ́ dáadáa tọmọ bí ọmọ náà gún yóò rí o. ìtumọ̀ ẹni dáadáa láyé ẹni dáadáa lọ́run ni. àti fẹ́nìkejì náà tọ́ba tún ṣe bí. tọmọ bí ọmọ náà gún yàrá yóò ṣe kí ni o. a ẹ̀rí omi ẹ̀gbẹ́ ni wọ́n bá ṣe dáadáa láyé sáwọn èèyàn dáadáa wà báwọn náà yóò tún wá rí oore níjọba ìdàgbà ìyá rẹ̀ lórí mo bẹ́ẹ̀ bá ṣe lè yàn ọ́ gbà ọ́ afa onínà abigi ó ní alẹ́ àmínú ẹni tá a máa ń fọkàn balẹ̀ sí ẹni tó ń ní ọ̀fọkàn balẹ̀ ni ẹ̀rí pàbó wa lóró yìí wọ́n mọ̀ fún àtọ́ọ̀bù ńjọ́ kan báyìí. ìgbé ìrìnsẹ̀ ọba kì í sọ̀rọ̀ wá ń bá tún béèrè aláṣẹ lọ́dọ̀ aláṣẹ. ẹ̀rí pé yẹn tóbi. ó ń béèrè aláṣẹ lọ́dọ̀ aláṣẹ. aláṣẹ wa ń sọ fún ìyẹn ọmọ fún àtọ́ọ̀bù pé tọ́ bá ní ohun tó fẹ́ sọ jẹ́ sọ ohun tó sọ. nígbà tá a béèrè pé ta aláṣẹ mùsùlùmí wọ́n bá ọkẹ́ láwọn yẹn kẹ́ wọ́n bá sọ fún pé lọ sábẹ́ gímbẹ̀ ni. ẹni tó bá bá tó sùn kalẹ̀ ń bẹ̀ òun ni ìyẹn bá débẹ̀ ọba rí ó tẹ́ pẹ̀pẹ́ ọba jí ohun tó ohun tó tọ́ tọ́ aláṣẹ mùsùlùmí lòun fẹ́ rí ọmọọ̀rún sẹ̀ ń gbogbo àwọn kinní tó yí la níbi pẹ̀pẹ́ ó ń gbọ̀n ìgbà tó sì fi ń darí kì í ṣe nàìjíríà o bí kò ṣe nàìjíríà ṣé obama lè kọ rẹ ẹ́ obama náà ni ẹ o barack obama náà mo fẹ́ wí ojú ti eré ni lọ ọlọ́run lọ mọ iye ti tí ń bẹ lábẹ́ rẹ̀ ńgbà ni tọ́lásìkò umar ha tó pọ̀ ìgbà yẹn náà gba ìlú ńlá àsìkò umar ni lọ́nà Khattab radiyallahu ta'ala subhanallah. ìyẹn wá bí wọ́n ń sọ fún mọ́rù pé àní aláṣẹ àwọn mùsùlùmí mọ́ wá wá mọ́rù ní tọ́ba lọ́rọ̀ tó sọ̀sọ́ òun kọ́kọ́ pẹ́ tó sùn lórí pẹ̀pẹ́ tí ń gbọ́n tẹ̀ ń gbọ́n gbogbo ara àwọn bíi ẹ̀rún ẹni tí ó ṣe sí yẹn lára eléyìí ni wàá ní ọba lọ́rọ̀ máa lọ a ní ẹ̀sọ́ gá a hakamtaya Umaru wa adalta a wọ́n mọ̀rù ó sì darí àwọn èèyàn ó sì ṣe dọ́gba ọ̀nìmùtà ọwọ́ sùn náà mọ̀ kọ̀rí rẹ̀ láì ní kọ̀rí ha ó sùn ó forí lé sùkà. alẹ́ tẹ̀wé ló lè ṣe bẹ́ẹ̀ láàrin jà. ẹni ọba ṣe rere láyé lọ́pàdé dáadáa lọ́dọ̀ àwọn èèyàn ọba tún wá di lọ́rùn á tún gbòòrè àlùjẹ́nà ẹni ọba sódì kejì náà ọmọ akàn lọ́rùn kódà látàyé ń bí báyìí ni ó ti kọ́kọ́ kàn náà ẹ̀rí Musa bin Ismail ní abẹ́ ọ̀rọ̀ yìí bákan náà. حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الله بن حسان الأنبري قال حدثنا حبان بن عاصم وكان حرملة أبا أمي فحدثت فحدثتني صفية بنت عليبة وجحيبة بنت عليبة وكان جدهما حرملة أبا أبيهما أنه أخبرهم أن حرملة بن عبد الله أنه خرج حتى أتى النبي صلى الله عليه وسلم وكان عنده حتى عرفه النبي صلى الله عليه وسلم فلما ارتحل قلت في نفسي والله لآتين النبي صلى الله عليه وسلم حتى أزداد من العلم فجئت أمشي حتى قمت بين يديه فقلت ما تأمرني أعمل قال يا حرملة ائت المعروف واجتني بالمنكر أنا موسى بن إسماعيل wọ́n sọ fún wa yìí pé abdullahi ibùnú hasan al-ambari ó ní hibban ibùnú asim yẹn náà sọ fún wa ó ní harmalatu aba ummihi bàbá ẹ̀yà rẹ̀ wọ́n lọ sọ yìí pé sọfíya ibùnẹ́tù ọ̀lẹ́yìnbá ọsọ fún mi bẹ́ẹ̀ àti duhaibatu ibùnẹ́tù ọ̀lẹ́yìnbá tọ́jẹ́ ọ̀kánà jàdúhùmá harimala ẹnitọ́jẹ́ bàbá bá àwọn méjèèjì òní harimala abba abihima wọn lọ fáwọn oníròyìn kọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ harimala ọmọ abdullah ó lóun jáde tóun fi dọ́dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam fọ̀kánà ìndahu òun wá wà lọ́dọ̀ ànẹ́bí títí hatta àrọ́fàhù nẹ́bí níbi ipá nẹ́bí mọ̀ ẹ̀kọ́ ọmọ kí ó dé ọ̀kan jókòó lọ́dọ̀ àfáàní àfa àfa ti sọ abẹ àfa zanunji òun ti sọ tẹ́lẹ̀ yìí pé alala tana lọlẹ ilma illa bi se sasin sahun bi ka amaji mọ ẹha bi bayani zaka òun wà hẹrùsùn wà síbáàrù òun wà bọlùn ọtún. ó ní ọ̀ lè rí mọ́ àti pẹ̀lú nǹkan mẹ́fà. fàùnbíìkà àmàjìmọ̀ọ́ìhà bìbáyàrì lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ màá sọ gbogbo mẹ́fẹ̀ẹ̀fà fún àkọ́kọ́ zakat èyí ò ní làákàyè wà hẹ́rìsùn ìyá tó lójú kòkòrò ẹgbẹ́ tó ọba ti kọ́ tán báyìí ọdún ẹjẹ́ tó kọ́ yìí náà sí ó ti yé mi ẹjẹ́ e nǹka kẹfìrí pé mo ti gbọ́ yé ẹjẹ́ wọ́n bá rò ó tún ṣe sùúrù ọ̀bọ̀lọ̀ ó sì tún jẹun ó jẹun orí ní wọ́n ní kíní inú kan lè yẹn fi wé tòde ẹbí ń pa mí olóṣè ń polówó sẹ́ni tí ọ̀fọ̀ nú ní ta ó jẹun ustari wàá gbọ́ ọ̀rọ̀ sí olùkọ́ lẹ́nu ìtọ́sọ́nà ọ̀tún zamani ó tún wá pẹ́ lọ́dọ̀ ẹ̀ ọmọ ẹgbẹ́ ni ẹ bọ́yọ́ pẹ́ lọ́dọ̀ ànẹ́bì ni ànẹ́bì lọ wọn mọ wá sọ lẹ́mìí pé wàláhì la àti ya nà nàbí èmi ní ọlọ́ọ̀bá nàbí tí ń fi lé sí nímọ̀ wọn ni wọn á bẹ̀rẹ̀ sí ní rìn hàtà àkómùtò bẹ́ẹ̀ nìyẹn rẹ̀ mọ lọ títí tí mo gbàdá déwájú rẹ̀ mọ wá ní kí lọ́wọ́ pa mí láṣẹ kí n máa ṣe ọlọ́ni rẹ̀ harimala ẹ̀ẹ́sìl màrúfà máa ṣe dáadáa o wàjẹ̀tẹ́ níbi ìlú mùnkárà ìmùtọ́ bá jẹ́ bàjẹ́ jìnnà sí o. ó ní wá sẹ́rí tí mo fi dọ́dọ̀ àdá àhàtà tó rọ̀ tí mo fi débi nǹkan ẹ̀gùn mi. ó ní mo wá tún wá dojú kọ mo tún dó níbi tó súnmọ́dọ̀ rẹ̀ mo wá ya Rasulullah. a kí ló fẹ́ pa mí láṣẹ pé kí n ṣe. lẹ́ẹ̀kejì ó tún sọ pé àní máa ṣe dáadáa ó sì ما يعجب أذنك أن يقول لك القوم إذا كنت من عندي من عندهم o tún wá sọ pé wọ́n ń zòrò máa yọ àjẹbọ wo ohun tí ọba wu etí rẹ̀ ń tó ṣe pé etí rẹ̀ máa láìkì láti gbọ. tọba wà lọ́dọ̀ àwọn èèyàn kan máa ṣe nǹkan yẹn. nǹkan tó yẹ pé yóò wé tí gbọ́ tí wọ́n bá ń sọ pé wọ́n lọ sí tó sì wà lọ́dọ̀ àwọn èèyàn kan fásitì yìí máa ṣe subhanallah tó yẹ pé tí wọ́n bá fẹ́ padà máa sọ̀rọ̀ ń pa ẹ inú tiẹ̀ kí ó dùn ọ̀fẹ́ tún máa gbọ́ pé sèmi náà mo ti rú dáadáa báyìí. ẹgbẹ́ a a afa ilẹ̀ lọ́wọ́ gbà pé ọmọ ọ ti fẹ́ àwọn ọmọ kí ó lóyún ní ìlú kìnnìkan ló fi wá bíbáyìí. ṣé mọ̀ pé tíyẹn kí wọn ní fẹ́ gbọ́ ẹ wo bí irú àwọn tó máa ń ṣeré orí ìtàgé irú ẹni tó bá rí bẹ́ẹ̀ ẹni tí kinní kí ó dùn tọ́rọ́rọ́ tó yẹ pé ẹnìkan pàdé rẹ̀ lójijì nígbà tá a fi máa ń wo àwọn eléré orí ìtàgé ńgbà ni ẹnìkan pàdé ẹ̀ lójijì <laughs> òun ti mọ omi tó ti dá àwọn ọmọ lóró <laughs> ah! ẹkùn tẹ́ni ọba kan yálùbá ẹkùn ẹ̀yin wọlé bàtà ọmọ nkùnrin níbí kódà tó ń tọ̀hún bá sùn lọ́dọ̀ ẹni tí ń sẹ́wọ́ oṣù fún jọ́ ni ó lè wọ̀ bí jọ́kè kó ní tíráfù kẹ́kọ́ má padà wá mọ́. ìwọ náà wo ohun tó ti pín ìdílé ó fẹ́ gbọ́ táwọn èèyàn máa sọ fún ọ bá wà lọ́dọ̀ wọn nǹkan yẹn ó ṣe máa lè darẹ̀ láàmú pé mo fẹ́ mọ̀ tó ti pé nu tẹ̀lé o tó pé a ah, bí káfa máa kó lọ́dọ̀ wa mọ́ ni o àti bí ìpàdé rà fáàrí kódà ah, ah. ó dùn wá a ṣe débi pé ìtọ́ba yìí pé ìyàwó náà lẹ nídìí á fẹ́ ìyàwó fún yín báyìí pé nílé ọ̀dà á fún yín nílé ọ̀fẹ́ báyìí pé nǹkan ọ̀dà á tún ṣe báyìí wọ́n sá làwọn lọ ilé náà ni nǹkan yẹn ni ó ṣe o. wà lórí ìlẹ́bi ìtàkùrọ̀ rúurú أن يقول لك القوم إذا قمت من عندهم ìwọ náà tètè wo nǹkan tó yẹ kó o lè nífẹ̀ẹ́ sí tó o bá ń gbọ́ tó o bá wà lọ́dọ̀ àwọn èèyàn kan tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ rẹ gan wọ́n ń sọ wọn ò sì dákọ rẹ ìwọ tó sì máa wò kẹ́ ẹ̀ ẹ̀mí lẹ́ ń bá wí ìwọ náà máa wulẹ̀ dédé nǹkan burúkú yẹn wọ́n nígbà máa wá délé máa wá ronú ẹ ọ pé nùkẹ́ tí wọ́n fà nẹ́bí nìyẹn sallallahu alaihi wasallam ànẹ́bí ni wọ́n fún mi láwọn nǹkan kan tí wọ́n fà nẹ́bí tó ṣáájú mi inú ẹ̀ ní jàwá ẹ̀mí ẹ̀ lọ́kẹ́lẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ tó pọ̀ sáàmà ṣe dáadáa jìnnà sáìdá gbogbo nǹkan ló ti kó sí i. ah yàrá lẹ́yìn tàbí hadith wọ́n ah, yẹ pàdé sí lọ́ọ̀lá láàfíà ni bàbá máa da gan-an mọ́kànlá láàfíà ìgbà àti kàwọn míì tó ṣe kí wọn ọlá láàfin àṣáájú ọ̀pọ̀ àwọn aláṣẹ̀fẹ́ ká máa ṣe kíni o ká máa ṣe dáadáa ká sì jìnnà sí wàá bàjẹ́. ẹ̀rí <clears throat> òun ti bẹ́ẹ̀ náà àwọn àfáà mọ àgbọ́yélé hadith yìí lórí wọ́n ní tá a bá wo hadith yìí a máa rí níbẹ̀ ojú kòkòrò tó dópin sí ń bẹ fáwọn sàbẹ aláṣẹ sábẹ láì lórí ipò ìbò ni wọ́n ti máa nímọ̀ ìkejì òun ni pé sì tún sí àlọ́ ìwòkò lórí ká máa ṣe dáadáa kápá ìdáàbì ìkẹta òun ni pé almanhajul qawim ìlànà tó dúró déédéé jù tó lè gbé yẹn dọ́nà tó dúró déédéé àti yìí tó tóbi òun ni kéèyàn ní wàhálà pọ́nlé kó dẹ̀ jìnà sí wàhálà dáradá àwọn kéèyàn rí kéèyàn jìnà sí gbogbo àwọn àtàjọ mọ̀ ya dàrúdàpọ̀ ọ̀tẹ́ ẹ dàgbọ́n ẹja sọ́ra fún níjọ́ kẹwọn fẹ́ wọ ọkọ̀ báwọn kan ti dọ́rọ̀ lẹ́nu yẹn pé láéláé afáàkì wọn lè ṣe wáàsí fún mi kí n gbà ó ní ohun tó rí náà ni àwọn afáàní èmi ò mọ ohun tó ń bá bọ̀ ó ní tó bẹ́ẹ̀ wà ní orí wáyà náà wàhálà ìbí ti ń sọ ọjọ́ nìyí mọ́ àtẹrímọ́lẹ̀ báyìí mo ṣe fi ẹni pé wọ́n bọ́ wà lórí wáyà náà. a àwọn ni ó fi gire o wọn ò ní kọ̀ǹkẹ́ tí ó lórí ẹ̀ wọn máa ṣe wá fún mi kí n máa yín kékeré ọlọ́run mi ò ní lè dá afa kankan lóhùn ẹnì pé ìrànlọ́ pọ̀ jù ń pa àwọn ọmọ ìyá nísì lórí alihakumu yìí afẹ́ pọ̀ afẹ́ pọ̀ ní nísìnyí àṣà tírí bẹ́ẹ̀dúrúmù tẹ́lẹ̀ ẹ̀tún ti ń kọ́kọ́ tí ò sì tó ni. ìdọ̀gbẹ́ wọn sọ fún ọ̀nkọ́lé ọ̀nkọ́lé fọmọ ọ̀nkọ́lé fún rẹ̀ tọ́lọ̀mùbá ní orí bẹ́ẹ̀ gbé o tó kú. orí ọba tí ìgbé bẹ́ẹ̀ ọba kàn jù bẹ́ẹ̀ lọ ilé olúlé ni. ọba rí bẹ́ẹ̀ gbé o tó kú nísìnyí ti jágbọ́n fọ́ kódà àwọn míì àtẹ̀rẹ́ ń dọ́kọ́ náà èèyàn ti fẹ́ ṣe èèyàn ti ṣe léèmí kí ló tún kù afẹ́ gun kọ̀ ó ti ń gùn afẹ́ fẹ́ mi ó ti pé mẹ́rin ẹ kí ni tún ni wàhálà. àwa gẹ mo fẹ́ lè sọ pé nǹkan ni òye rárá rárá bíi tí nǹkan wọ́ pọ̀ tó yá pé kò kí ni ìyẹn fẹ́ sọ fáwọn yẹn gbogbo ẹni wọ́n bá tẹ̀ ti lógo ẹ̀sìn lára ẹ̀ àfáàní kò sí nǹkan ní ìyẹn sọ fáwọn yẹn wọn ma máa wò pé ẹ̀yin gẹ́gẹ́ fẹ́ ṣe wá àti káfáyé kékeré nígbà àwọn ọlọ́kan náà àwọn ni wọ́n sọ fún ṣéfà náà pé wọ́n lè rọ àìsù kàrọ̀ ti jẹ́ tó ń fẹsẹ̀ rìn àwọn sọ na tó nígbà mo ti rí wọn náà tí wọ́n ti ń gun kọ̀ lèmi fi sọ yí gbogbo na. fi ọba ma. ibi táwọn èèyàn bá pọ̀ sí ni wáàsí ìmáyé kékeré ó fi dùn létí àwọn èèyàn. ẹ wo àbá kí mi lè sáà tiẹ̀ dàbẹ́ ṣe dà yín náà nígbà yẹn gbogbo ohun tẹ́ ẹ bá ń sọ ní yọ̀wọ̀ mi létí irú ní ìsòkòtò yín tí ọ̀ba lẹ̀ wọ́n ti mọ̀ pẹ́ ẹni. kí mi ò kọ́kọ́ rí báyìí náà tí mo bá rí báyìí ẹ̀ hàn ní wàá gé sòkòtò mi kúrú ó dàbí ẹni kọ́ máa dójú gun yóò dé bẹ́ẹ̀ o pé kínyẹn rìn dọ̀tí ṣùgbọ́n kí níyàn jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti di báwọn nǹkan tá a nídìí níwọ̀n bá táìmù kékeré tá a máa lò láyé tá a ti ráwọn nǹkan kọ̀ọ̀kan tá a nídìí ká fèsì ẹ̀sìn wọ́n bá sọ pé sẹ́ẹ̀sìn dé irú ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ díẹ̀ àti ọkọ̀ ọ̀fẹ́ kí làwọn arọ́ lù wọ́n báyìí láti bí ọdún mẹ́tàdínlọ́gọ́rin tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjọba ìjọba wọn sì ń lárinrin ni ìjọba ọba ọmọ pé tí wọ́n lẹ́rìí democracy ni ọ̀lẹ́rìí ọba lẹ́rù yìí o ìjọba ẹ̀bá ní ká tún tákàdá àgbẹ̀tẹ̀rà wa o ọ̀bọ̀ tí ẹ bẹ́ẹ̀ ni ìmọ̀ àjọba kọ́ máa darí orílẹ̀-èdè ọlẹ́rìí dáadáa lẹ́rìí tọ́lá láàfíà ju ìtẹ̀ka táwa múra rẹ̀ yẹn lọ ọlẹ́rìí dáadáa jíjàn jíjàn ẹlónẹ́sù tó tẹnu ń sí ọlọ́run jáde yẹn ni o ìjọba ọba àwọn dẹ́sì ti bẹ̀rẹ̀ láti nineteen kìnìún nineteen thirty two ọba kẹfà lọ́sẹ̀ kú lánàá àbíjọ́ ló kú yìí sheikh abdullahi bin abdulaziz ali sọ̀rọ̀ rahimahullah òun ti jẹ láti ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. lóye sẹ́yìn ọkẹ́ òògbé kí láwọn arọ́ làwọn epo dáa náà ní làwọn náà kúkú ní abẹ́ẹ̀kọ́ lọ àwọn sì ni wọ́n sì kejì ní orílẹ̀-èdè tẹ́kọ̀ ẹ́ tẹ́kọ̀ ẹ́ gbádùn púpọ̀ jù. sọ̀rọ̀ díyà ní jẹ́ epo yẹn náà lọ ẹ wá wọn ti gbèsè àwọn àfáà yẹn wọ́n bọ́ àwọn àwọn olówó yó ọ̀rọ̀ ọlọ́run ti wá yé wọn gbáà ẹlòmíín bá ti wá kọ́lé kan tó ti lọ kọ̀ kí kí lòun tún nídìí kí lòun tún nídìí kò yé òun ní oṣù wa lọ bá àwọn àfáà sí owó ń bẹ subhanallah sáré lówó tí wọ́n bá àwọn àfáà yóò kẹ̀dílẹ̀ sọ ni pé owó wà olówó ni mí bí ó ṣe wí nìyẹn pé olówó ni mí kí ni mo lè ṣe tí n fi rí ìyọnu ọlọ́run wọ́n máa ń lọ gbé owó sọ́wọ́ àwọn àfa wa yẹn wọn lè tí wọ́n máa fi ń bù wá táwọn máa rìn ju mọ́sálásí wọn wọ́n máa kọ́ mọ́sálásí mi ìtẹ́gẹ́ ẹlòmíràn ti ní àhà ní ti bílẹ̀ o ah, téèyàn bá ṣe kíní kẹ́kẹ́ bá dákọ̀ fọ́rẹ̀ lẹ́yìn máa ń pa aláró ni a ah, tó ẹyin téèyàn wá rí kẹ̀kẹ́ sí ń kọ́ àbí dẹdẹ ní kí sàwùdí máa kówó tiẹ̀ wá ní ẹnìyàn ó lè ní ṣọ́ọ̀bù lásán mọ́lẹ́sì gbàtà fi lọ dá lọ gbàtà dáka ẹlòmíràn ní da gílóòbù àti wáyà ó sì ní kátó kọ mọ́yé wa kọjá tó wà ní mọ́sálásí yìí lọ ìhà bíi tuntun ti rí ìyàlẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ fẹ́ ní kọ̀ọ̀kan ọmọ gbà tí adádùnwó tó tán lórí ṣọ́ọ̀pù ìta rédíò wáyà kankan eré táwọn ọmọ ibo ní wa o tó ní rántí dáadáa mọ́sídùú kan náà ń pè mọ́sídùú ọ̀rọ̀ nígbà yẹn wa. ẹnì kan kí ó kàn máa wọlé ni yóò sì kọ́ wíníwíní síbi pásítọ̀tì yóò fi owó ní ha kọ̀mọ́ yé wa kọ̀mọ́ bá ti pọ̀ tó a kàn máa lọ gbà náà ni láwọn sọ́ọ̀pù oríṣiríṣi láwọn àyè bẹ́ẹ̀ táwọn ń fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ káwa náà lè jọrọ àwọn èèyàn ni bá ti rí wọn ọba ohun tó fi gbádùn àyè tó lálùjẹ́ náà jókòó fíọ̀ ọ gbádùn ìdán ìdán ṣùgbọ́n àṣetánì ò ní jẹ́ ọ̀yà ṣàìtọ́nù ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha yóò máa sọ pé tẹ ẹ bá ná ẹ tó sí ó sì máa pa yín láti ẹ̀bàjẹ́ ẹlòmíín sáwọn títí obìnrin tí ń lọ́mọ́lẹ̀ gan kò fún ẹ̀hẹ̀n rẹ̀ lómi o wàláhì nísàlùlà àsàlámà kò tún ní fún ṣé tiẹ̀ ní ọ̀ lọ́yẹ̀ kó dùn ọ̀gọ̀ ẹ̀kọ́ kan lámọ́ eléyìí ti ń gbọ́ ọmọ ogun tí ò fún kan. ọlọ́run ọba àlejò alákòókè sí a sí dáadáa jìnnà nínú jàwámi kẹlímì tọ́lọ́run gbogbo ohun ti ń jẹ́ dáadáa yẹ́nyẹ́ láì sọ pé bíbá yìí lọ parí sí ẹni ọba wa ṣe dáadáa láyé ẹni dáadáa ní lẹ́yìn pé yọ kan dáadáa yẹn kó tó kò láyé ẹni ọba ṣiṣẹ́ ìfọkàntán òun ní òní fọkànbalẹ̀ òun mo fi mọ́rọ̀ òun mọ́rù wa ọba ṣe dáadáa ọkàn máa balẹ̀ gan ni wọn tí ọba ṣe dáadáa ara ọ̀yà ọ ẹni tó lọ béèrè dáadáa lọ́wọ́ ànábì jẹ́ àmì ní sẹ́fìtì kọ́lbẹ́ká alibirọ ọkàn rẹ náà ni kò béèrè ìdájọ́ dáadáa lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó o bá ń ṣe tó o fẹ́ káwọn èèyàn bọ̀ ń bẹ̀ dáadáa ni ohun tó o bá ń ṣe tó o fẹ́ káwọn èèyàn kàn bẹ̀ ibi ni. òun lọ́ba adẹ́lẹ́mi bá kírun dábàá ó ti kírun ní mọ́sáàsì ńlá òkè ọlá ó dẹ̀ máa mú dẹ́sùn bá dání délé àbó kírun lọ́jà ara àmúdánidé ńgbà ó ti rí pé dáadáa ni. bàbá kan jọ kan bẹ́ẹ̀ ni dàtí mo fi wà láwọn àdúgbò ànẹ́wà ládùúgbò tí súnni ó dùn wọn la ẹ ti mọ bí àbí ọ̀nà ẹbí báyìí ṣíṣe ibi iná ẹ̀rọ wa ẹ̀rọ wa ni sísun ló dùn wọ́n la nínú gbogbo àdúgbò tó wà ń sẹ́yìn bẹ̀ nìkan ló ní pírọ́blẹ́mù jù kọ́lọ́wọ́n bá àlejò ọlákọ́ bá ní ṣàtúnṣe wọn kó tún gbogbo àti lápapọ̀ bẹ̀ nìkan ló ní pírọ́blẹ́mù jù ní gbogbo sẹ́yìn àdúgbò ànàmí ni o ẹ má bínú àbá àtọ <laughs> ibẹ̀ nìkan. gbogbo wàhálà táwọn àbá àtọ̀sí ìwọ òjò ọyọ kẹkẹ pẹ e òjò ọyọ lóbi ó díjọ́ kẹlẹ́ nìkan bá padà sọ fún mi jọ kan ó ní ká máa pa ọmọ bọ́dà sí kan èèyàn mélòó ní òkèlè mà àdúgbò ni. mo máa ọ̀rọ̀ lẹ́yìn máa ń sọ yìí tó tọ̀ ń gbọ́ ọmọkòtò lẹ́yìn ah yọrọ mo padà dákọ̀ àdúgbò ni ọtí kẹkẹ tí ọ̀rọ̀ kẹsẹ̀ lẹ́yìn jẹ́ lọ́wọ́ kẹ́ ti sọ fún wa ni ká ah, nínú yìí wàhálà wàláhì làwọn wàláhì. tába tiẹ̀ lẹ́yìn ọ̀kẹ́ tó jọrú yín báyìí ó súnmọ́ ká sí mi àní wàláhì. ni ni ń ni ọlọ́run kọ́ bá wa ní tún ṣe ẹ gba lébẹ̀ kẹ́ máa lọ sí súnẹ̀ tọ́jú yẹn ń torí téèyàn bá fẹ́ kí súnẹ̀ gbilẹ̀ ẹ wàá máa ṣe súnà wọn máa rí oníkan yìí ó fi yàtọ̀ ṣùgbọ́n gbogbo wẹ́wẹ́ wà lọ kójọ délégédé bẹ̀nìkan ni súnà wà lọ dulẹ̀ ẹ wàá bọ́ sí ẹ lọ sírú kòsó ni náà. ẹni tí bá ń ṣiṣẹ́ kọ̀ọ̀kan balẹ̀ ọkẹ́ rẹ̀ ọba nígbà ni mò ń gbàdúgbò yẹn ń gbà yẹn abájáde lọ́sọ̀tún twelve ìjọ kẹ̀mí àtàlẹ́ náà àbárí bàbá kan lọ́ba dẹ̀ bẹ bọ̀ dání àtijọ́ máa ń lo òde ọlọ́wọ́ ọkọ̀ ọlọ́wọ́ ọgbà nígbà ni àti bàbá ni òde ọlọ́wọ́ ọkọ̀ ọlọ́wọ́ ọgbà kan náà láti ń bọ̀ tó wọn tẹ̀lé wa lọ wọn ò wá ń jọ ni àtẹ́bọ̀ ni lọ́lọ́ gbé ọwọ́ á gbé ẹbọ yẹn dání àwọn apàdé àbí lẹ́jọ́ kankan tó ń sọ pé ọwọ́ abẹ́ ni o ọwọ́ abẹ́ ni ẹ dákun kí lábí. ẹ̀yin náà tún bàbá ní òtún yé máa lòdì ọlọ́run ọgbọ́n ọlọ́run ọkọ ọ̀tá wí ní ìzìlẹ̀ òpè yọ wẹ̀wẹ̀ ẹ̀tijọ́ ni o lọ́sẹ̀ gẹ́gẹ́ àbá àbá ọ̀sẹ̀ gẹ́gẹ́ aláàgọ́ méjìlá ọ̀sẹ̀ orúkí mo pè àbọ̀ ọ̀gbọ́n yorùbá sì wí láti dájú ti. nísìnyí àwọn gẹ́gẹ́ ti mọ̀ pé táwọn ṣe yóò dá ẹnì kẹ́kẹ́ ọ̀bá ọwíjọ́ kan kódà náà mi sọ pé àbò àbò rí àbá òkú ra táǹbì lẹ́jọ́ tóbi di ọwọ́ abẹ́ náà ni o ọwọ́ abẹ́ ni o ọwọ́ abẹ́ ni. mọ́wàlì xain xain ọmọdé xọ́ọ̀nà xìnà ẹni ọba jó ń jàmbá ẹ̀ hmm. tìfura tìfura náà lòun ní ọmọ àárín ní àwọn ọba ṣe kíní kìnyìn ní kí èsì ẹkùnlé òun fi mọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ rò wá rẹ̀ kù ó lóun rí pọ́rọ̀ tá nẹ́bí sọ pé máa ṣe dáadáa jìnnà sẹ́yìn dá ah, kò síbi tó kù sí náà ká máa ṣe dáadáa ṣé ká kírun ò kánígbà gbọ́sọ́ lọ́wọ́ sí mbẹ́ káfíà olówó oúnjẹ kò sí mbẹ́ kátọ́jú ọmọ wọn sí mbẹ́ káwá sára sára sí ò sí wọ̀lá tù sọ̀hìn òun níjẹ́ múńkà kéèyàn má sin lọ́wọ́ kọ́ máa nígbà gbọ́sọ́ lọ́wọ́ kọ́ máa lùyàwó kọ́ máa jọmọ níyà kọ́ máa sàyídá sára àdúgbò múńkà rù ni. ó kẹ́ pé ọ̀rọ̀ ńlá ni sọ́jáde lẹ́nu ànẹ́bí ńlá sọ́lọ́mọ́ حديث هنا لا كتاب اسمي سن إن شاء الله وني حدثنا الحسن بن عمر حدثنا الحسن بن عمر قال حدثنا معتمر قال ذكرت لأبي حديث أبي, أبي عثمان عن سليمان أنه قال إن أهل المعروف في الدنيا هم أهل أهل المعروف في الآخرة فقال إني سمعته من أبي عثمان yuhadithu an Sulaiman. Salman ló wà lọ́dọ̀ tèmi bí. ó ní Al-Hasan ibn Umar ó sọ fún wa yìí pé Mu'tamir ìyẹn náà sọ pé mo sọ fún bàbá bàbá mi hadith Abi Osman hadith Abi Osman tó látọ̀dọ̀ Salman ìyàtọ̀ ń bẹ láàrin Salmanu àti Sulaimanu àfààní gbé wa jìnnà báyìí o ìyẹn máa jẹ́ asifatul elmushabahatu bismil fa'il lisalima tabani sẹlima ó là a lè sọ pé yẹsùlámù sàlámán kọ́ wá sọ pé sàlìmánù àbí sàlìmù tọ́ba ti wá di sùlàìmánù ó di ismu mùsọ́gàrò fún sàlìmánù nìyẹn àbíkèsí yìí láàfin lè gbà ọ̀sẹ̀ nílá di kékeré ẹ an Salman látọ̀dọ̀ Salman ó sọ pé inna ahlal ma'rufi ẹ ráwọn ẹni tí wọ́n bá jẹ́ ni dáadáa láyé ń bí báyìí hum ahlul ma'rufi fil akhirah ẹni dáadáa ni wọ́n lọ́rùn o ó ní mo gbọ́ lọ́dọ̀ àbí Usman tí yẹn náà gbà wá látọ̀dọ̀ Salman ó ní mo wá mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn fọmọ hadasu bihi ẹ ẹ eh, ahadan kọtù mi sọ fẹ́ nìkankan. ẹ̀rẹ̀ hadith yìí irú àwọn àlàyé tá a ti ṣáájú ni àdó báyìí káwá sábà ní àṣìlá ṣàlá. ọyà mubarak aya gba owó tó máa ń gba bàbá owó gbà káàkiri. Yeah, that's bullshit.

iṣẹ́ rẹ̀ jẹ́ iṣẹ́ iná ni owó òsì mọ̀ tẹ́lẹ̀ ó tún ti désàlẹ̀ kòkò ọ̀rọ̀ ẹ̀ bá yíwọ́ òṣìṣẹ́ yí mọ́ ẹni bí ni now. Mm. ẹ kọ́kọ́ wo condition nìyẹn èèyàn lè jiyàn dáadáa ọlọ́kọ̀ọ́lẹ̀ wà fáwọn sọ̀hábà jíra wọn ẹni gbàgbé ìrìn àjò dá nẹ́bí ṣe ń jẹ lọ́dọ̀ àwọn sọ̀hábà ìní ẹ̀ wá gbà wọn lásìkò kí wọ́n tó sùn kí tó sùn wá ní gbogbo yẹn èmi ní nígbà tó lọ́wọ́ ṣe ń ṣe dé ọ̀sẹ́ tó jí tó rùn fi anẹ́bí bilalu tó lówó ojì yẹn gé òjì àlẹbi lọsẹ wàá jí wọn ìyẹn lè jí yẹn ṣùgbọ́n àwọn kọndíṣàn nìyẹn sẹni yẹn tí wọn bá jí ṣéke sọ àwọn ẹni tí yọ fẹ́ sí tí ọba fẹ́ sí ká filẹ̀ tí ó fi jí torí gbà láàyè ti kọ́kọ́ wà fún abẹ ti gẹẹsì ipe wọn ti gbé gègé ọsẹ da kò ṣe é sókè nínú àwọn tí wọn gbé sókè fún pé wọn ò ní kọ ọsẹ da kò ṣe é òun lẹni tó sùn tí ó fi jí ẹni tó ya wèrè torí ẹ máa fi pé. tàdún ni ọmọdé tí ó fi dàgbà náà. ok. ẹ kọ́ndíṣọ̀n tiẹ̀ ti yàtọ̀ <clears throat> òun máa ma ń tiẹ̀ gẹ̀ẹ́tì lásìkò tó fi yẹn tó ti yé tó ó máa máa já àwẹ̀ yẹn nígbà fi sàlejò sọ̀rọ̀ àwẹ̀ ọ̀la láti gbà àwẹ̀ pẹ̀lú àlejò ọba ti wá parí àlejò gbára á tún kì í mú sùmọ́kọ̀ wàá parí àlejò ọ máa máa tún bẹ̀rẹ̀ ok. ẹ yóò wo ti mú nílùú ni irú ẹni yẹn mú nílùú. ìsẹ́yìn ọ̀jẹ̀ máa wá sí nígbà yẹn ajá sí pé tó ti dé sẹ́yìn ọmọ máa ṣe kọ́sùrù nìyẹn nígbà ìwé àtẹ̀sí láwọn tó fẹ́ sí tó bá lọ sí nàìjíríà àti nígbà tí tẹ̀lé mi nígbà lè jẹ́ tó lè mẹ́ta tí ó bá ti mẹ́ta lè lọ sí nàìjíríà ẹ̀kọ́ lọ nígbà yóò máa ọ̀há lò àbárí dáhùn fún fẹ́ràn kí mọ́sálà lọ́rọ́ múdà wo lèyìn ó lò fọ́rọ̀ kọ́sù ọ̀nà kọ́sù ṣùgbọ́n kúrú jamina kìláf ibi téèyàn bá ti mú ní ààyè pé ìgbé tí ó rí gbogbo bùkátà rẹ̀ sí kọ́ máa kírun pín bẹ́ẹ̀. ibi tí ọba ti ní mú wípé òun ń gbé tí ò ní rí gbogbo bùkátà rẹ̀ ṣe kó kó tí ọjà lè. irú ẹni yẹn tọrọ máa gun ìgbà tí ń sáfù yóò fi kọ́ sùn ti ń dé gbogbo ilé ni ọmọ akẹ́wọ̀n pé ni nà lè fi bí ẹ kí lorúkọ rẹ̀ ń jẹ́ àwọn tí máa ń wa ọkọ̀ epo ni ẹlòmíì níyàwó twenty two nù wọn yes twenty two nínú wọn lóòótọ́ ọkọ̀ tọ̀ ṣùgbọ́n káwá rẹ nìkan ti ń ọkọ̀ yẹn dún ní mẹ́rin torí nǹkan tí láwọn máa ń ṣe ọmọ tó rán káwọn mú abẹ́ẹ̀tì gẹ̀ẹ́sì tọ́ba dé mọ́kúá èyí tí ó sùn wà tọ́ba dé sàárè mbụ ó sàárè èyí tí ó sùn ti wà mẹ́ nbọ tún ni wọ́n máa ń dé níyẹn bá ń lọlẹ̀ haúsá ẹ̀hẹ́ ọba dé gbogbo bẹ̀yẹn náà èyí tí ó sùn ti wà mẹ́ wà á kàdà ẹni ẹ̀ wọ́n twenty two ni wa yẹn tó pé gbogbo wọn lẹ́kọ́dọ̀ ọlọ́run lè tí ó fún gbogbo yọọ máa kírun rẹ kúrú wallahu a'lam. náà wàlúù sáà tó lọ bàkà tó. Okay. Suwana. Hehehehe <laughs> ọyẹ ọyẹ ọyẹ ẹ bá bá la pè wọn máa ń ṣe bẹ ẹ tẹwárí ẹ tí gẹẹsì tẹwárá wa tó ṣe pé sọ lẹ́nu ti wà fún wa yẹn a ní láti ṣọ́ra yẹn kí yẹn má ṣiṣẹ́ tẹrí nǹkan táwọn tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ ń jọ ni wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọnìyàn ìsàníyà ni wọ́n ń sọ tó ní yan òbí lè rí wọn láì bí ọ̀rọ̀ ìsàníyà ìjọmọ nìyẹn òun ni wọ́n ń sọ̀rọ̀ ń pa rẹ̀ pé ìjọmọ nìyẹn pàtàkì lọ́dọ̀ ẹ̀ nìyẹn lóòótọ́ nǹkan yẹn ṣe nǹkan tí yẹn lè máa bá wọn dá sí lọ títí àmọ́rú òfin tẹ̀ ń ṣe níbi ọ̀rọ̀ lọ́kọ̀dé wọ́n lẹ́nìkan kú pé wọ́n sì jọ jẹ́ alásùnmára wọn jọ́kejì jọ́ ní báyìí ẹ̀wọ̀n pé kò ẹ̀hẹ́ bàbá mi tún gbọ́kọ̀ nìyẹn sọ ọ̀rọ̀ ìsàníyà yẹn làwọn fẹ́ ẹ̀hẹ́ tó àmọ́rú òfin tẹ̀ ń ṣe lọ́dọ̀ ara yín pé bọ́yẹ̀ máa ń pa ọjà fúnra yín so gbogbo àwọn kẹtẹ yẹn sátìrì pé wọn ó lè máa dọ́gbọ́n fi sọ yẹn tí wọn fi wá sí yẹn lọ́rùn gbòòsè pé ẹni wọn ń sọ ni wá a gbọ́dọ̀ ṣọ́ra Ọlọ́run ọba àlejò alákòókè sí wa. Thank you.